إن الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا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 فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة أنا قسم الله كي الله الله وما بان نبي الله òjíṣẹ́ ọlọ́run muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run kọ́ bá ní ká nẹ́bí kọ́ bá ní káwọn aráàlú rẹ̀ àti àwọn sùnhábà rẹ̀ àtàwọn ẹni tí wọ́n tó lórí ìlànà ẹ̀sìn rẹ̀ dáadáa títí di ọjọ́ ẹ̀san ní òní ọjọ́ kẹsàn-án ìṣẹ̀yà ọmọ àròsà ìyọmọ ìjọba oṣù kejìlá ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti márùn-ún lé ní ọgbọ̀n. Salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. Sọ nínú tírà Al-Adab al wa láàánú ọlọ́run ọba a máa tẹ̀síwájú níbẹ̀ ní ojú ọ̀nà kejìléní àádọ́rin seventy two báàbù alẹ́sánú ìlàlìbárí wàlìfàjà ojú ọ̀nà tó fẹ́ sọ fún wa wípé káàbà ṣe dáadáa a máa ṣe dáadáa sẹ́ni dáadáa kódà a tún máa ṣe dáadáa sẹ́ni ibi a ní sọ wípé ṣe bẹ́ẹ̀ ni ibi lòun ọba tẹ̀ jáde pé òun náà jẹ́ ni dáadáa ní ìjàmbá ní ká ti dáadáa sí ṣùgbẹ́ ní ibi ni. eléyìí bẹ́ẹ̀ kọ́ wa pé <clears throat> àtẹnire àtẹnibu wọn náà láti dáadáa sí. حدثنا الحميدي قال حدثنا سفيان سالم بن ابي عصا عن منذر الانصاري محمد بن علي بن الحواديه هل جزاء الاحسان الإسلام إلا الإحسان قالوا هي مسجلة للأرض والمال مسجلة هي مسجلة للأرض والمال قال أبو عبد الله قال أبو عبيد مسجلة مرسلة يعني الحميدي أصفه أيضا سفيان يعني سالم بن أبي حفصة wọ́n sọ kọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ Mundhir Thawri látọ̀dọ̀ Muhammad ibn Ali ibn al-Hanafiya oni hal jaza'u al-ihsani illa al-ihsanu ha ṣé nǹkan kan wà tí ó jẹ́ sẹ́n dáadáa ju dáadáa náà lọ èyí tí wọ́n máa ń sọ wípé al-jaza'u. min jinsil amal eléyìí lọ́dọ̀ àwọn àfọ oníbàlágọ̀ òun ló ń pè ní musawa bọ́rọ̀ ti mọ bẹ́ẹ̀ náà ìtumọ̀ rẹ̀ ti mọ kó pọ̀ jù irú ẹ̀ náà ni wàlá yẹ̀hí wàlá yẹ̀hí kòlìmọ́tò ìlú ẹ̀ lábẹ́ àhẹ́ ètè ebú òní kò lórí ẹnìkankan jà àwọn ẹni tí wọ́n dé tèébù lọ. bẹ́ẹ̀ náà lélẹ́yìn hal jazaa'ul ihsani ṣé nǹkan kan lè jẹ́ sàn dáadáa illal ihsanu àyàfi dáadáa. àtọ́kẹ́lọ́dọ̀ àwọn oníbàlágọ̀ fi ilmil ma'ani òun náà ń pè ní ọ̀rọ̀ ṣe déédéé kí o ìtumọ̀ ìdúrà wọn lọ wọ́n ní àfa wa yìí wá sọ wípé àyà yìí hiya musajjalatun lilbarri walfaja musajjalatun wọ́n ní Abu Ubaydi ní ìtumọ̀ rẹ̀ ní pé mursala ay mọ́sálàkà àjùlẹ̀ pé ẹni dáadáa á sì dáadáa sí kódà ẹni ibi náà á sì dáadáa sí tábàwọ kí làgbọ́yé tá a máa rí nu hadith yìí àgbọ́yé alákọ̀ọ́kọ́ hadith yìí ń sọ fún wa wípé ká má fi yàtọ̀ nípa apá fẹ́ ṣe dáadáa láàrin pẹ́ni dáadáa lélẹ́yìí. afẹ́ ṣe dáadáa àbá fẹ́ ṣe rere àbá fẹ́ tọrẹ ká má sọ pé mùsùlùmí lélẹ́yìí èbèrè lélẹ́yìí. ẹni tó ń bẹ̀rù ọlọ́run lélẹ̀ ọlọ́tẹ̀ lélẹ̀ àbálábòsí lélẹ̀ kí dáadáa wa kó kárí kó má dùn lọ́dọ̀ mùsùlùmí nìkan àmọ́ ó tún jáde kó lọ́dọ̀ mùsùlùmí tún àwọn Islam lára wa eléyìí ìtumọ̀ ẹyọ kan hadith yẹn nìyẹn tẹ jẹ́ kéferì ṣèbí kéferì ọlọ́run ní kì wàá ṣe dáadáa sí ó dà dáadáa tó ń sin yẹn gẹ́gẹ́ lè tún pè sákèsì sí a ah, ẹ̀sìn máa lẹ́sìn wọ̀nyí ẹwà àwọn ẹni tí ó gbà fà àrẹ́bí ń sin ṣe wọ́n níbalú èèyàn ti ń bá wọn lò ó sì pàtàkì lẹ́yìn wọn padà gbà fà káwọn náà ká kọ́ sí ànẹ́bí sallallahu alayhi wa sallam sọ bí báàbò yìí bó ṣe rí nìyẹn ojú ọ̀nà mi nìyí ìkẹtàléní àádọ́rin ojú ọ̀nà sọ pé fọ́lú man ya'ulu yatima ojú ọ̀nà tí ń sọ nípa ọlá tí ń bẹ fún ẹni yòówù tó bá sì tọ́jú ọmọ òrukàn ká má gbàgbé ọmọ òrukàn ní kíni o man la abalahu wa huwa sabi ẹni tí ò ní bàbá tó dẹ̀ kéré làmúyẹ́ bolo kì í balaga bàbá ti jáde láyé ìyẹn ló ń pè ní yẹtìm tí ààrẹ bá kú kì í ṣe yẹn ti bẹ́ẹ̀ ni ó ti yé wa ibi alákòóso lé ọkùnrin ni ẹni tí ó máa darí ilé yẹn ni ò sí mọ́ torí gbóbìnrin láéláé ó máa wà lábẹ́ yẹn ni gbogbo kọ̀ǹdíṣàn yóò tóbìnrin á wà lábẹ́ yẹn ẹ pé ìtọ́ba lóhùn ní wà lábẹ́ yẹn bọ́yọ̀ wà nílé ọkọ apara gbélé bàbá ẹ̀ gbàdé ọba fẹ́ gbọ́ ọkọ omi máa wà lábẹ́ yẹn ìdábá ni ó darí yóò sì darí ìṣẹ̀lẹ̀ sọ pé aláwọn ọjọ́ kí wọn ní jèrè àwọn ẹni tó ti pé wọn lọ amúrọ̀hún ìmúra àwọn ẹni tó wọn bá mọ́bìnrin tó ti pé náà wọn fi sadarí wọn láyò fìlẹ̀hó wọn ò ní jèrè torí pé ká darí ká lágbára ká ṣàkóso ọlọ́run gbé kápẹ́ léyìn fún wọn kápẹ́ yìí dọ́wọ́ àfáwọn obìnrin ni darí ilé kán dúkìá ọkọ kó má sì gbé kán ọmọ iṣẹ́ wọn nìyẹn ẹ wá rí ọmọ òrukàn ọ̀nì mọ́ ńlá abaláwo wàhùwà sọ́bí ẹni tí ò ní bàbá tọ́dẹ̀ sì jọ ọmọ pín ní sí ẹni pé kìí sí ìbàlágà ẹ ọ̀pá yà sọ pé wàhùsá ló lè àdámọ́ ẹ ṣèdánwò fáwọn ọmọ ọmọ òrukàn abáàrí pé wọ́n ti bàlágà ọ̀nà ìwọlé àgbàmọ̀ ọ̀nà ìgbélé ní ìsìn dúkìá bàbá rẹ̀ tá a fẹ́ dá padà fún ọwọ́ ajẹ́ one million àbótí ẹ̀jẹ̀ ten thousand àwa ní kọ́ lọ fi ṣe business pété ọba fi ṣe business èrè lóní ọjọ́ bá ní à ten thousand eight thousand lówó kó bọ̀ àjọṣe pé kèétí ìtòdó padà sí lọ́wọ́ nìyẹn ṣùgbọ́n ti yẹ wípé ten thousand yìí ó lè dì lẹ́hùn mọ́hùn lọ́wọ́ à ó ti gbọ́n nìyẹn kò ní sọ báṣubàṣu mọ́ hadith yìí ọwọ́ abẹ́ sọ fún ọ láti ń bẹ fún ẹni yòówù. tọ́ba sì tọ́jú yẹtìmẹ́ ọmọ òrukàn àti júwèé fún wa. wọ́n ní hadathana ismail. hadathana ismail àtàwọn olùgbàyè àwọn olùgbàyè. عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم الساعي على الارمله والمساكين كالمجاهد في سبيل الله وكالذي يصوم النهار ويقوم الليل. انا اسماعيل ó sọ fún wa wípé máàlìkì bá mi sọ̀rọ̀ látọ̀dọ̀ sáwọ́ bùnzẹ́ẹ̀d látọ̀dọ̀ abìlùbáyì látọ̀dọ̀ abìfẹ́ radiyallahu ta'ala látọ̀dọ̀ anẹ́bí sallallahu alayhi wa sallam wọ́n lòdì sí ọlọ́run sọ pé as-sa'i ala al-armalati wal ẹni tó bá ń sàmójútó opó. oríṣi àníyàn lẹ́lòmíì máa fi ń sàmójútó oko ẹlòmíì lè torí ikú lè fẹ́ ni ó ti ń tẹjú mọ́ tẹ́lẹ̀ kọ́pọ̀ ẹ̀ tó ọlọ́run wá padà wá fún láǹfààní ọ̀pọ̀ bá kú. ó ní ikhlas pẹ̀lú àmójútó oko tó ń ṣe àtàwọn aláìní ẹni tó ń mójútó kó àti aláìní àmójútó tá a yìí ni wípé. nínú aláìní ọmọ òrukàn wà ń ọmọ òrukàn bẹ ń bẹ o torí dúkìá rẹ̀ gan tó wà lọ́wọ́ ẹ̀ nìyí kò lè tí tó aláìní ni alákàtì ẹni tí ń sàmójútó opó pẹ̀lú náwó fún náwó fún tó ní bùkátà fún fún àní wa tó fi wá ojú ọlọ́run ọba àtàwọn aláìní bí ọmọ òrukàn ó náwó fún gbogbo àwọn tó bá ti nídìí ó ń ṣe anáṣọ sálá sọ pé àpẹẹrẹ irúfẹ́ nìyẹn kàlùmíjáhìndì fi la àti bá a ṣe sí ìrí jihad ṣe pé a gbé dá a gbé ọ̀fà báyìí nígbà tá a lálàṣẹ tá a tò sẹ́yìn rẹ̀ ó fi má ṣe jihad bídà àtàwọn ọ̀nà kẹ́tù wà tá lè máa gbá ṣe jihad òun náà ní kéèyàn rí ẹni tí ọkọ̀ ẹ̀ sáìsì wọ́n sì máa lọ sàmójútó ẹ̀ wọ́n máa tẹ̀lé tí mo ní kí n gbé rẹ̀ sí yìí wá ni mo ní kí n gbé wà yìí wá mo ní gbó lórí òróró yìí wá adìẹ mo ní gbé wá ìyẹn dẹ̀ ṣe ń torí tọ́lọ̀ àwọn míì nìyí kò tẹ̀ ní ti tásìkò tí yẹn lè kọ́nu dá omi lọ́kọ̀ ẹ̀kú tí wọ́n sì máa lọ kọ́nu dá ìrọ̀mbẹ́rẹ́ ni sẹ̀rí àní kí yẹn máa dà á pè ní àtẹ̀ lọ ṣe bẹ́ẹ̀ náà èkó ti haramu tó bá gbà fún ọ kó wọ́n ẹ wọn alẹ́ tó bá ń sèǹdẹ́wó fókó àtàwọn aláìní pẹ̀pẹ́ bùkátà tó bá ní abá wọn bíyà rẹ̀ ẹni yẹn dàbí ẹni tó ń jagun sójú ọ̀nà ọlọ́ ọ̀kẹ́lẹ́ni yẹtùmù nàá ọ̀yẹ̀kọ́mù láyìn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tún dàbí ẹni tí ó fi gbogbo ọ̀sán rẹ̀ tó fi ń gbàwẹ̀ tó dẹ̀ ń fi gbogbo òru rẹ̀ tó fi ń ṣe náfìlà ká bá wo hadith yìí àrífín ń ṣe wá lójú kòkòrò lórí pé ká máa sìnáwó pópó ká dẹ̀ mójútó àlámọ̀rí wọn àtọmọ òrukàn ká bá ṣe bẹ́ẹ̀ ìyẹn ń jagun sójú ọ̀nà ọlọ́run. ìkejì òun ni pé gbogbo àwọn ẹni tí wọ́n bá jọ̀lẹ̀ àbáwọn ẹni tó ní kùkátà ká rẹ̀ wọ́n lẹ́kùn mutí bá ń jẹ́ bànújẹ́ wọn kábà wọn gbé kú. ẹ mọ̀ àárí pọ́ wà nínú àdéhìí tó lálàáfíà ìgbẹ́ ẹni tó bá ṣe dẹ̀kun ẹni tó jó ní sòrò ọlọ́run dẹ̀ sì máa ṣe ìdẹ̀kun fóun náà. ọ̀ràn náà fásá àmọ́kùnrin kọ́rọ̀ bàtà mi kọ́rọ̀ bí tóníyà ẹni tó bá dẹ̀ gbé ìbànújẹ́ kan kú fún mọ̀mìnì nínú ìbànújẹ́ kan tó jẹ́ ìbànújẹ́ ayé lásán ẹ̀dẹ̀ tí wọ́n yóò fẹ́ bànújẹ́ ayé àdìdùnnú rẹ̀ ló lè gbére ó lè gbére náà ṣùgbọ́n máa gbé kú nẹ́fàṣàlọ́hù àǹdùkú bàtàn ẹ̀ nìkúra bí ọmọ ìkẹyàmù ọlọ́run dẹ́sì máa gbé kú fóun náà ìbànújẹ́ kan náà àwọn ìbànújẹ́ tó máa ṣẹlẹ̀ níjọ́ ìgbìnà ìkẹyàmù bó ṣe yá títí bí ànújẹ́ ayé ó lè gbére yẹn bí dùn rẹ̀ ò lè gbére ẹ̀ wọ́n ti ní kótóbà kan tí wọ́n máa ń kà wọ́n ha wọ́n sọ̀rọ̀ ha láyé dùmọ́ni ìdùnnú ayé ayọ̀sẹ̀sẹ̀ ayé o láyé dùmọ́ni kò lè gbére wọ́n sọ pé ìzù wọ́n ha à ń sọ ìmọ̀ ẹ̀yin ìjókòó náà àwọn bàbá tó wọ́n bá ń sọ ń bi tẹ̀síìrì wọn ni wọ́n ní wọ́n ní ìyìn rẹ̀ ìyìn ayé o àti kánkọ́lá ayé ẹni tó ní mọ́sùlùmá ni á padà yọ́kù lára ẹ̀ náà ni. ní alimami Shafi'i rahimahullah wọ́n sọ pé wọ́n lá ọ̀gbìn yẹ̀dùnmú wọ́n lá àkùrọ̀rọ̀ wọ́n lá bọ̀ ọ̀sùn àlàyéká wọn la ọ̀rọ̀ kan ọ̀sẹ́dùn ọ̀kàn kan ó lè gbére fún ọ láyé bẹ́ẹ̀ náà nìdùnnú kọ́lá wọn la bó sun àlàyéká kò sósìn kẹjọ wa bọ̀ ìwọ̀ dìbọ́ títí tí òsá ni fi ọlẹ̀ náà wọn la rọ̀ ká o bára bá ti ń dẹ ọmọ àrètí ìgbà tára máa ní ẹ bó ṣe wá jáde pé nira ayé tó bá wá ń gbà kí á kú míyẹn bá rẹ ni tó yẹn ni pé ọba gbé kú ò gbé kú tẹ́lẹ̀ á padà kú náà tí mọgẹni tí wàhálà dúnrín mọ yẹn fún padà jáde láyé ó sá kú náà nìyẹn àbí òkú sínú ẹni sínú kọ padà ti jáde láyé káàtó máa lọ fún lóògùn nù. ó ti kú tẹ̀sán tẹ̀sán kódà bẹ́ẹ̀ bó la ń rí ọ bíbà mi jẹ́ ayé tí wàá máa mú yẹn tí máa ń kú yẹn tí yẹn bá lè bá yẹn gbé kú o ìyá ń jẹ òun ebi ń pa òun wọn bóun ṣe máa sọdún yìí o ó ti yẹ kí níyẹn dùn fọdún ni lóòótọ́ kò sí àkọsí jáká ń bẹ̀ kọ́ wá kí wọ́n gbé rẹ̀ sí lọ àbí kó gbé òróró lọ ìkọ̀ gbẹ́ wà lọ àbòsí lágbára wọn fẹ́rẹ́ lọ́kù pé kí wọ́n náà fi ṣe ọgbẹ́ ìbànújẹ́ kúrò ní oṣù mọ̀gbọ́n ní fámìlì ni bẹ́ẹ̀ dẹ̀ ni mo gbé fún tẹ́lẹ̀ ẹ̀ ìfọ́sọ́ padà kú káàkiri yọ padà nu dúnù ní ọdún padà kó bànújẹ́ padà kó náà ni ní ẹ bá lè gbé bànújẹ́ kó fẹ́ni tí bànújẹ́ wà lára ẹ láyé ń bí báyìí Ọlọ́run dẹsí máa gbé bànújẹ́ kó fóun náà ẹ nínú àwọn bànújẹ́ tó lágbára níjọ gbé ndàlọ ẹyà mọ sọ nípa bẹ́ẹ̀ a ní ẹjú àwọn ọmọ òrukàn tó wà ní ẹ̀rọ akálukú wa ká nẹ fún ọ àti dúkìá wọn bá wà lọ́wọ́ wa lọsàkíyèsí ẹ dáadáa ká má ló ń hadithi mi tó tún tẹ̀lé àbí báàbò mi ìyẹn lọ pé báàbò fáńlóòdù máa ń yẹ lè yẹ tí mà ń wọ́n fi hàn pé hadithi ìtàkọ́kọ́ yẹn ẹni ọmọ òrukàn ni. ẹ̀dí eléyìí òun fẹ́ sọ wípé ọmọ òrukàn tó jẹ́ gangan. ọmọ òrukàn tó jẹ́ gangan. ni. àbọ̀wé ọ̀rọ̀ ọmọ òrukàn bẹ́ẹ̀ náà àtẹ̀fẹ̀. káàyè pàrọ̀ obìnrin tá a ti kàn tẹ́lẹ̀ ó súnmọ́ kó ṣe pé ti yìí ni wọ́n padà àdéhìí tó lè wá bíbá yìí ni wọ́n mú wá mẹ́ẹ̀. gẹ́gẹ́ bá ti mọ̀ wípé àwọn ọ̀lẹ́ méjì ta ni ẹ̀rì bá sọ fún àtọ̀tọ̀ lásán náà àdéhìí tàbí inni uharriju haqqat da'ifayn nígbà pẹ́sẹ̀ lọ́jẹ́ ká fi ẹ̀tọ́ àwọn ọ̀lẹ méjì dùn wọn. ọ̀lẹ àkọ́kọ́ òun náà ní alimọ́rù àti obìnrin ọ̀lẹ kejì òun náà ní kíni ọ àlìyẹ́tìm ẹ̀kọ́ wọn ò lágbára yàtí ìbàyọ̀ ọ̀rọ̀ obìnrin lọ́fẹ́ sọ ọ̀rọ̀ obìnrin ni ọmọbìnrin ṣùgbọ́n a ẹ̀ ṣáájú abalọ́wọ́ adébìnrin bá a. 89 ní báàbò àlewàlídàtú rahiman hakan yambe bẹ́ẹ̀ ní hadathana abul yaman. أخبرنا الزهري عن الزهري عن الزهري قال حدثني عبد الله بن أبي بكر أنا أن عروة بن الزبير أخبره أن عائشة زوج النبي صلى الله عليه وسلم قالت جاءت امرأة معها ابن لها وجعلتني فلم تجد عندي إلا ثمرة واحدة فأعطيتها فقسمتها بين ابنتيها فقسمتها نعم. بين ابنتيها ثم قامت فخرجت ودخل النبي صلى الله عليه وسلم فحدثته فقال من يلي من هذه البنات شيئا فأحسن إليهن wọ́n ti wí tẹ́lẹ̀ Abul ó ní Ṣuaibu fún wa nírò látọ̀dọ̀ Zuhri ó sọ wípé Abdullahi ibn Abi Bakri ó sọ fún pé Urwa bin Zubair ó fún nírò pé yàwá Aisha lọ́jọ́ yàwá Nabi sallallahu alayhi wa sallam ó ní arábìnrin kan màsí lọ́wọ́ abámi ọmọbìnrin méjì wà pẹ̀lú ẹ̀. wọ́n wá lọ́wọ́ mi pé kí n fún un ṣùgbọ́n kò bá nǹkan kan lọ́wọ́ mi ju tàbí dùn kan lọ. onífà àtẹ̀tù ha ọwọ́ àkùn. arábìnrin tí ó gba dàbí dùn kan lọ́wọ́ mi lọ́ba dẹ̀ pín dàbí dùn ẹyọ kan yẹn àwọn ọmọ rẹ̀ bìnrin méjì. ọmọ ọwọ́ apàdánù ẹ̀rọ ó jáde. wọ́n ní wọ́n wá sọ fún anabi sallallahu alaihi wasallam nípa àṣẹlẹ̀ yẹn òṣìṣẹ́ ọlọ́run wá sọ wípé man yali min hadhihi al-banati shay'a ẹnì yòówù tó bá jẹ́ alákòóso àwọn ọmọbìnrin yìí ọba àjẹyọ̀ kan wọn ọba àdẹ̀pọ̀ lọ́wọ́ ẹ̀ fa ahsana ilayhinna ó wá sí dáadáa sí wọn. kunna lahu sitran minan nar àwọn ọmọbìnrin tó ṣe dáadáa fún yẹn àwọn ni wọn máa jẹ gàgá ẹ wọn á dí gàgá rẹ kó níbi iná oníwọlé Ọlọ́run ìyẹn ò fún ọ jẹ ìyẹn ò fún ọ wò ìyẹn ò fún ọ wọ ìyẹn ò fún ọ lò ẹni wọn máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé tọmọbìnrin bá tiẹ̀ wà ní ipò àìsí ìmúnjẹjẹ ó dẹ̀ sì fúyẹ́ tọ́ bá ti múnjẹjẹ tán ó léwu o àbájú lọmọbìnrin kọ́ má padà di onípanṣágà ìyẹn ó tún kọ́ lẹ́kọ̀ọ́ tó dáa àwọn kó afẹ́ lẹ́kọ̀ọ́ sọ pé alẹ́ ọmọ madrasa tó nù wáyé ní àdàtà ha àdàtà àrọ́ọ̀kì ìyá gangan nílé ẹ̀kọ́ tó o bá ti palẹ̀ mọ́ rẹ̀ dáadáa tó ṣe bó ti yẹ kó wà tó kọ́ lẹ́kọ̀ọ́. de fi yàtọ̀ sáàrin wọn àtọkùnrin pé ìbọ́kùnrin lélẹ́yìí obìnrin lélẹ́yìí odidi generation kan ló ti túnṣe lẹ̀ torí pípínlẹ̀ rẹ̀ dẹ̀dà ẹ gbogbo àwọn ẹni tí wọ́n láàbù láka bóyá yóò jẹ́ àfààní àbọ̀jẹ́ ni àbọ̀jẹ́ ni ẹ̀yẹ àbọ̀jẹ́ ni àpọ́nlé àgbọ̀dọ̀ yọwọ́ obìnrin mẹ́ ẹ wà nẹ́bí wa ìpìlẹ̀ dáadáa nìyá wa Khadija ní ló jẹ́ kí wọ́n lè ṣe mọ́ fífi hàn ẹ̀rí pé bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó lè fà fàyà fànẹ́bí sallallahu alaihi wasallam tó bá já àwọn òbí bù mí ìgbà tó bẹ̀rẹ̀ sí ní rí àmì bọ́lọ́hún fẹ́ràn ń fẹ́ tó ń kígbe dàfíró ni ẹ̀rí pé ohun tí yàrá Khadija sọ ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ pé à kó wéré. wọn àti fẹ́ yí lórí bẹ́ẹ̀. tòun tí bó sọ wípé ẹ̀rọ ara mi sì ń bà mí pé wọ́n fẹ́ fẹ́ báyìí. kí ni ni láàyè ọlọ́run ní dójú tiẹ̀ láéláé. ìwọ́n tó ní ṣẹlẹ̀ sí ọ̀yàn kìí ṣe lásán dáadáa ni. ìnẹ́ka làtẹ́sí ló rọ̀hìmà. mo ti ń wọ yìí wọ́n padà máa da mọ́lẹ́bí pọ̀ sí. wọ́n tẹ́ kiri tọ́ yìí tọ́ bá gbàlejò inú ẹni tí wọ́n máa ṣàpọ́nlé àlejò lọ́wọ́. wọ́n tẹ́ kisi ẹni tọ́ bá jálá ni wọ́n máa fún un. wọ̀tùnínú àìlà nẹ̀wá ibi hàk ọ̀dẹ̀ máa ṣàtìlẹ́yìn lórí ìṣòro tòótọ́ mo ti ń wọ yìí. ẹ wá rí gbogbo nǹkan yẹn pátá ló sì máa lára sallallahu alaihi wasallam ìpínlẹ̀ bí àwọn Khadija nínú. ìlú obìnrin ló bí nàbí láyé kánẹ́bí ọlọ́run Ibrahim alayhi salam ọlọ́ bẹ́ẹ̀ wo nígbà tí fi wọ́n sí eh, ilẹ̀ pápá ti pẹ́ pé kóun dẹ́sì lọ́ọ́ wo àlàáfíà wọn o ó débẹ̀ ọkọ rẹ̀ ń kọ́ wọ́n mi bẹ́ẹ̀ bó wá ní o a ah, ìṣẹ̀mí ìfúnpinpin làwọn ń lò jọ́ta àríjẹ jọ́ta àníríjẹ ẹran nìkan náà làbí jẹ. ẹran nìkan omi, ẹran lóbi mi obi mi sì lè torí ọkọ kọ ọ lè kọkọ ọ lè torí ẹran kọkọ ọkọ ẹlẹ wọn bá ní kí ló dé oúnjẹ tá ń jẹ ọlẹrin ọlẹrin nú ẹran ẹlẹnìkan tó sọ pọpọ yìí ẹran nìkan omi tí ọyẹ kọ kàdé ló kàdé yẹn ti sọ yẹn pé tó ọdà rẹ bá orí báyìí orí báyìí orí báyìí ọwọ́ bá ń sọ fún pẹ́ẹ́nà ọ̀nà ilé rẹ̀ yìí oníkọ̀dá akọ́pàrọ̀ rẹ̀ o ìbómi kan lélẹ̀ yẹn náà nígbà tí ọ̀gbá rírè ẹ̀rí ló àwọn obìnrin agbọ́dọ̀ ṣe dáadáa sí wọn pẹ̀lú ká kọ́ wọn nímọ̀ ká tọ́jú wọn dáadáa ó tó di pọ́ padà ṣe ń jẹ ẹnu ọ̀nà yẹn nígbà ó padà fẹ́ gidi bàbá tún lọ ó béèrè ìyẹn tẹ lọ́gbà alhamdulilah àwọn wà dáadáa. ọ̀rọ̀ ọ̀dà tọ́pọ̀ ẹ bá dé bá ń sọ fún bẹ́ẹ̀ náà dá fìrìn hadith tó gbádùn dáadáa ìbá àwọn obìnrin kan náà nìyẹn ló fi já sí wípé àwọn lọ bí alẹ́ ní ìyẹ́wù tọ́lọ́run bá ní kí ó ṣàkóso nínú àwọn ni ó lè jẹ́ ọ̀kẹ́ ó lè méjì ó lè fa ahsana ilayhin tó wá ṣe dáadáa sí wọn ẹlẹ́gbọ́ fún wọn jẹ fún wọn nínú a ó fi márùn pa kọ́ máa yà pé kò ní kò ní jì ọkọ padà lè sí yẹn tó bá délé ọkọ a ní ah, gbogbo nǹkan lẹ́lẹ́yàáyé ní àfitọ́kùnrin ìyẹn ọkọ̀ sọ̀kọ kọ máa wọṣọ dáadáa kọ máa ṣe irun sórí dáadáa ó fún lówó bímọ obìnrin tí yóò fi mọ wípé nǹkan tó máa ṣe nìyẹn tó ń bá délé ọkọ ìyẹn ó fún tí ó fi wúlò fáwùjọ tí ó lè fi kọ́ ọmọ tó wá ṣe dáadáa sí wọn àwọn ọmọbìnrin yẹn dẹ̀sí máa jẹ́ kí ni o wọ́n á jẹ́ gàgá ẹ̀ tí ò fi ní wọná. a rí i pé hadithi tọmọbìnrin la ìjà tọmọkùnrin ní. وإن دل هذا فإنه يدل, يدل على قل الماء àti ìyẹn tó ń tọ́ka yìí pé àtàwọn obìnrin wọn lọ́lá jù lọ gan ká ṣe wọn dáadáa o wọn lè fi wúlò fún wa láyé àti níjọ́ gbẹdà làkìyàmù. ojú ọ̀nà karùnléní àádọ́rin ojú ọ̀nà tó ń sọ wípé ọlá ti ń bẹ fẹ́ni tó bá tọ́jú ọmọ òrukàn mi ni àbáwọ̀ yìí tí bàbá àtìyá ṣe kí ni pa ọmọ tó kàn gbẹ̀ngbẹ̀ nìyẹn lápẹẹrẹ nísìn irúgbà tí bàbá tiwa náà fi jáde láyé àwọn akẹ́mbẹ́ dá tilé lógún ọdún nínú ọmọ wọn ṣé ọmọ olùkẹ́ ni wá. ní báwo yẹn ṣe yẹ wípé mi ní àbáwáyé sọ̀rọ̀ yẹn ti kílé adìẹ rẹ̀ sọ àwọn ayé sọmọ olùkẹ́ bíkọ́sì àwa ti bàlágà fífọ̀ wa mí ìdí gbogbo ọdún ẹ̀ tọ́jú ẹ̀ pé ẹni tí. so n'i báwo sọ wípé ọlá fi ń bẹ n'i tó bá ṣètọ́jú ọmọ òrukàn kan ní abawẹ́yìn látọ̀dọ̀ kíni o ṣé àti bàbá sí kíni o tọjọ ọ̀pá wọn pọ̀. wọ́n ní abdullahi ibn muhammad. أنا وقابل الوكيل مدمر في كهذه أو كهذه من هذه شك سفيان في الوسطى والتي والتي تلى الإبهام تلى الإبهام ọ̀nìfàlùn alọ́lá kan ní tó ń sọ nípa ẹni tó ṣètọ́jú ọmọ òrukàn tí àdúrà bá pa wọn kọ. ọ̀nì hadathana abdullahi ibn muhammad ó bá wa sọ̀rọ̀ yìí pé Sufyan ibn Uyayna náà bá wa sọ̀rọ̀ yìí kọ́rọ̀ náà wà látọ̀dọ̀ Safwan Safwan wa tún sọ yìí pé isatu òun ló sọ fún mi kọ́rọ̀ yìí wà látọ̀dọ̀ binti Murrati al-Fihri Ummi di yẹn náà wá sọ pé bàbá òun ló sọ̀rọ̀ yẹn bàbá òun sọ pé òun gbọ́ látọ̀dọ̀ àníṣọ̀ nínú dáadáa tó wà náà sìn wà nìyẹn ibn Sirin Muhammad ibn Sirin rahimahullah oní lawla li isnad laqala man sha'a ma sha'a tí ì bá sàfitì ọba mi sọ ọwọ́ alátọ̀dọ̀ gbá lágbájá náà tún gbà lọ́dọ̀ lágbájá àmẹ̀dùn náà tún gbọ́ níbẹ̀ kálukọ́ ọba soríṣi ẹlòmíín ká lè wòsùn kó ní mọ́ra nẹ́bí iwájú ọ́ọ̀dù sẹ́yìn ní kí n sọ fún yín pé ẹ má ṣe é lọ́la mọ́ ọ̀tún la ní báyìí ẹlòmíì fẹ́ lè wí bẹ́ẹ̀ ṣùgbọ́n ta ni wọ́n sànẹ́bí mbó ni wọ́n sànẹ́bí ọgọ́rùn-ún mẹ́rin lọ́dún la ti ka yìí tí bá sáfà Ibn Hajar al-Asqalani rahimahullahu tí táwọn sì ṣe sílísílà dàsìkò wọn wọ́n ti ka mọ́kànlá. ọmọ yẹyí tí wọn kà tó bá fẹ́ ní ẹkọ fẹ́ kà pé látòrí ànẹbí dọdọ rẹ kọ ọmọ yẹyí tó kà ìyẹn sì tún wọn bẹ ni tí o tó tó ṣe kó ti wá ṣáájú ṣáájú àwọn ìbùnú hajjala àtìpàlánì pé gbóhùn náà lè ka àwọn àfáà bíi mọ́kànlá náà wá wò lágbájá gbà lágbájá títí ànẹbí kí náà wọn là nẹbi sọ pé ana èmi o wọ̀ká filoliyetimi filijẹnẹti kahatai èmi àtẹni tí bá ń ṣètọ́jú ọmọ òrukàn àjọ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ni lálùjẹ́nà wọn là nẹbi sọ pé kahadihi min hadihi yẹn ni pé bí eléyìí bẹ́lẹ̀ yìí ṣe rí lọ́dọ̀ eléyìí wọ́n ní àfàwà sọ̀fíàánù wọ́n ń ṣe iyèméjì ìlúwòsàn yẹn afáwà Sufyan bin Uyayna wọ́n ní sí ìkaarin àti fábẹ́ẹ̀lá lànàbí náà ní àbẹ̀wò ṣùgbọ́n ẹ̀yà sọ pé bẹ́ẹ̀ ni torí kìí ṣe yìí nìkan kìí ṣe ẹ̀kejì ànẹ́sọ̀ sálánì tọ́ba fẹ́ sọ̀rọ̀ nǹkan tó súnmọ́ ìkaarin àti fábẹ́ẹ̀lá ni máa fi ń ṣàlàyé ẹ̀ ẹ̀rí pé wẹ́n náà lọ sọ. nígbà tó fẹ́ sọ fún wa yìí pé òun dé báyìí àlèkè àmọ̀ wọlé pẹ̀lú hadithi tó lálàáfíà pé bọ̀ọ́ìtú ana wọ̀sẹ̀ẹ́tú kàhátẹ́yìn ọlọ́run gbé mi dìde yóò gbé mi dìde báyìí èmi àtàlèkè àmọ̀ jọ fẹ̀ gbẹ́kẹ̀gbẹ́ ni wọ́n nù hadithi yẹn kan sọ̀tẹ́lẹ̀ ọ̀nà ọmọ níka ìka ìfábẹ́là àti ìka Sheikhuna al-Allama Ibn Uthaymeen rahimahullahu ta'ala wọ́n ní taba ní ká lọ wo kí ni yàtọ̀ ti ń bẹ láàrin ìka àfábẹ́là àti ìkaarin ọ̀fẹ́ ìjórí ìkànnà lọ báyọ̀ kíkà kálukú ti rí. àwọn agbọ́dọ̀ sí ìsìnkú àádùn gbèsè kọ̀ wáyé kọjọ́ yẹn náà ti pé láti jọ́ yìí. ọ̀gá mọ̀ pé jọ́kẹ́ lọ́dọ̀ ọlọ́run nìyí kàálì fi sánẹ́tì ẹ̀ mọ̀ọ́dẹ́ ọdún òtún wọ́n dàbí one thousand years nínú èyí dàbí kíni ọ sẹ́yìn sóńkà rẹ̀ lọ́dọ̀ sí àwọn twenty four hours yìí tẹ́ pé níjọ́ kan tẹ́sán pé tan seven tẹ́ pé lọ́sẹ̀ kan tẹ́sán sọ pé tan sọ tẹ́ pé lóṣù kan tẹ́sán wí yẹn náà tan twelve tẹ́ pé lọ́dún kan kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ lọ. so nípa bẹ́ẹ̀ wọ́n lọ sọ sálábẹ́ máa ṣàlàyé fún wa bó o ní ipò ẹni tí ń tọ́jú ọmọ òrukàn ti máa rí. látẹ̀rẹ̀ ààrẹ ẹni tí ń tọ́jú ọmọ òrukàn adẹ̀sí wà ní àti ń gbẹ́nu lé kọ́nù táwàyé ọdún kẹẹ̀dógún là ń lọ báyìí òun náà láti gbogbo wọn bá máa yọ ọdún kẹẹ̀dógún wọn máa rí nìkan láyé lónìí tọ́tọ́jú ọmọ rẹ ti ẹ wọn kọ asọ̀rọ̀ afáwọn asàwùbáyà ṣé kìí ṣe jẹjọ náà ẹ wọn fún yẹn náà sọ fún anabi sọsọlá pé àà ah, ah. nígbà tá anabi sọ fún pé béèrè ohun tó bá fẹ́ wọn ní ìgbà tó ń kẹrì fóun lè béèrè náà ní pé bá a ṣe jọ súnmọ́ra gbágígbágí láyé bíbá yìí bẹ́ẹ̀ náà mo fẹ́ kórìí lálùjẹ náà àwọn sọsọlá wa tún bí léèrè pé àwọn àgbáyé rọ̀dà alẹ́ sọ ní ìdíjú bẹ́ẹ̀ lọ àwọn ọ̀gá wá sí wọ gbogbo nǹkan tí ọ̀sẹ̀ yẹn lọ́ọ́ sáré máa béèrè mo dìdì jeep jeep jeep ẹ mo tún dìdì ten bedroom láyé náà ilé tó lè má gbèjọ ọdún kan lọ tí ó fi kó mbẹ ẹ̀mí ọ̀dà mo nídìí mo nídìí yàwó yàwó àwọn àjùlọ ẹni wọn ti sàkọ́tọ́jú ẹ̀ ti pẹ́ wọn wá sáré láǹfààní béèrè ń lọ tí wọn á ka bòròbòrò ní ọba gbogbo ẹ lọ ìyẹn ní kò tí ẹ sí kankan tó wọn ní ìdí bá a ti jọ súnmọ́ra wa láyé nígbà yìí sọ́ di níjọ́ yẹn náà ká jọ súnmọ́ra wa ìjọba ṣé kò jù bẹ́ẹ̀ lọ wọ́n ní kò jù bẹ́ẹ̀ lọ ìjọba ń fa àyín ní alànà kíkà kíkẹ́sọ̀rọ̀ ti sójò ọ̀yá rìn mí lọ́wọ́ lọ́dọ̀ ara rẹ lọ́dọ̀ tiẹ̀ wá yóò forí kan lẹ́rẹ̀ ọ̀pọ̀ màá ṣe nẹ́fìlà lọ́pọ̀lọpọ̀ tó bá fẹ́ ká súnmọ́ ra wa. ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti mọ́ nẹ́bí yẹn ti lè súnmọ́ nẹ́bí báyìí sallallahu alaihi wasallam yẹn lè súnmọ́ tí yẹn bá kúndùn nẹ́fìlà ó tún lè súnmọ́ nẹ́bí pẹ̀lú kó tún tọ́jú ọmọ òru. àwọn àtúnṣúmọ́ débi pé àlàfo tí ó wà láàrin wa àtànẹ́bí bí orí èkánná ìkàrin lórí kíni olórí pa ọtọ́jú ọmọ òrukàn àgbọ̀yé dábàá nù hadithi ṣáájú ṣáájú ìtọ́jú ọmọ òrukàn tá a wí yẹn òun ni kéèyàn náwó wọn ò ní sọ fún yẹn gbá mi ìdẹ́yìn ó fi mọ̀ wípé ọmọ yóò ní bàbá láyé kéèyàn dà sọ wọn ò ní sọ fún yẹn ní òfin ọ̀pọ̀ ọmọ yóò ní bàbá láyé wọn dá báyìí wọn kẹ gbàtà kí wọn gbàtà lé lórí ni gbogbo àwọn yòókù ti lọ lé kéwù àtọ́ lọ sukú ti lọ sí téèyàn ní ọ̀dà kú wo ni yọ wọ ìyá ní ọ̀dọ́ ọ̀dà ní màá fún yín lówó oúnjẹ ẹ má gbàdá lé lórí téèyàn ṣe bẹ́ẹ̀ ìyẹn lè wádìí ẹ̀ kì í fi pé lọ́ba náà lọ jẹ gbèsè gbogbo àwọn nǹkan wọ̀nyí afẹ́sọ̀rọ̀ mọ́sálásí ẹ̀ àwọn lábọ̀ wà á kọ fún wa tó ṣiṣẹ́ sí lábọ̀ alákò ni. wọ́n rántí ìgbà kan ọ̀kan náà òṣìṣẹ́ nẹ́pà ìmọ̀bọ́ wà ń bẹ̀ nísìn ó sá sí bí ẹni pé ṣùgbọ́n ọ̀rọ̀ pàtàkì náà ni o ó sá jáde òun ni máa ń jẹ nǹkan mọ́ bí ìwé ní wọ́n bá fi fún wọn gbà ní èso ọmọ olúwa láyà bàdẹ̀ ó sá jáde òun ni afáàmọ́ lọ́rọ̀ ó sá jáde ń dáhùn lábá máa ń ṣe táwọn olè ṣe ah, mo ní ọ̀dọ̀ yín lẹ́nu ìdáhùn wa a lè ṣe àṣẹ ni táwọn ni wọ́n gbọ́dọ̀ máa kọ́ mọ́sáàsì ni àwọn olè máa kọ́ ni mọ́lá lè kọ́ àkọ́ ni. àgbẹ̀gbẹ̀ ẹ bá a sọ fún ọ fún wa dá dárúlà ìtàmúlẹ̀ ẹ̀yin ò lè dálẹ̀ ẹ̀yin náà kówó jọ ẹ ẹ dá dárúlà ìtàmúlẹ̀ ilé dárúlà ìtàmúwọ̀lẹ̀ àrùmẹ́lá ibi táwọn opó ọmọ apatronáìsì àtàwọn ọmọ òrukàn tí wọ́n máa wá ipe adé ni èlùbọ́ wá tán. àtìwẹ́ nìkan dánú lé wa ẹ mọ̀ pé àwọn sábàbù níyì ẹni ọba ti bímọ sàgbá kan wọn ní fẹ́ tí wọ́n tẹ̀ ti náà adájọ́ pẹ́ ní tọ́pọ̀ ẹ̀kú nígbà yẹn ni wọ́n máa lọ wí kíní àwọn Yorùbá káàkiri láwọn àgbọ̀ ẹ̀yìn ògbósòrò sànú ọba ṣe ìyàwó ògbósòrò sànú àyàwó òkú ògbósòrò sànú ọba ṣe dáadáa tọkọ rẹ̀ ò fún yóò rà kùtù pọ̀ òun lọ́ní ọ̀run tí ọba wa ṣe dáadáa tó tọkọ rẹ̀ yóò máa ní ṣé ah! bá ṣe kú ọkọ mi yìí ṣé wàá kó sínú àdánwò báyìí. ẹ̀rí táwọn ọmọ òrukàn wọn máa wá láàfin kọ́lẹ̀ fún wọn ní bàbá ẹ̀fọ́ ni wọ́n gbé ni wọ́n gbé rúùmù láàárọ̀ Onye báyìí sẹ́yìn ó lè sọ kọ́dà máa wọ skul báyìí lọ á máa fẹ́ wọ skul rẹ̀ oúnjẹ rẹ̀ bì. eléyìí ní ìtọ́jú ọmọ òrukàn táwí. àgbọ̀yé dábàá nu hadith yẹn láàrin pé hadith yìí ń sìn ẹ̀ lórí kòkòrò fèrè ayatil pé ká ṣàkíyèsí ọmọ ká mójútó tó bá dẹ̀ jọ ọmọ tó ní dúkìá ká bá tọ́jú dúkìá yẹn tí ó fi tó náwó yẹn tí ó fi ní sọ báṣubàṣu ẹ à nígbà tó wá sọ fún mi pé o nídìí ten thousand mo sì wò pé ìwọ ló ní nkẹrẹ mo bá kó fún ọ ọwọ́ àlọ́ ọkọ̀ dé ti ẹ̀yẹ lẹ ọ sáwọn kò ní làákàyè owó iyebíye kó fọmọ kéèyàn ṣe léyìí kéèyàn tọ́jú ọmọ orúkọ yìí pẹ̀lú kéèyàn tó mójútó dúkìá rẹ̀ tí bàbá ẹ̀ fílẹ̀ fún sábàbù dùkú lè lè jẹun fi wà èkejì nínú nù hadithi òun náà ni pé ìtọ́ka tó wà nù hadithi yìí pé ipò tí ń bẹ láàrin ẹni tó òjùwọ̀n bá àlàfo tí ń bẹ láàrin ìka àfábẹ̀ láti taarin lọ. àwọn ọmọ orúkà tó wà ní káwọ́ tiwa náà ẹ̀jẹ̀ amójútó wọn kódò lè gbà á tọ́ wọ́n bá dá ojú ẹ̀jẹ̀ mọ́ ìgbà yóò bá fẹ́ rí ọba nu wọn ò sì ní ni máa wá rí wọn lè máa nujú nu ah, mi ìgbà yóò bá rí. máa wá rí kódà ń fún yín fún nẹ́mbà kódà tí a bá fẹ́ kọ́ wá kí yín tí ò nílò ìjọ kan lọ ọba tiẹ̀ ní pé yóò rújú bọ́ bá tún kówó yẹn fún ọ̀gá wọn tó lè má ọ̀gá ẹ̀ nígbà tán. afa yẹn fúnra paul nínú àgbọ́yé kẹta òun ní ké dẹ̀dẹ̀ lọ jẹ́ ife ẹni yóò tọ́ bá gbọ́ hadith yìí ó yà lò ó ní o àfàyè ọ̀nà ọ̀bà tọ́ọ̀lù ó ní ọ̀rẹ́ yẹn ni ẹni yóò tó bá gbọ́ hadith yìí ó yà lò ó ní o ó má fi ti paraba rẹ o ó fi lè jẹ́ ẹni tí ọba nẹ́bí rẹ á torí kò sípò kan tọ́lọ́lá jùlọ ọjọ́ mi dàrẹ́ ìyá mọ́tò orúkọ yẹn ọ̀pọ̀ wà tó ti ànẹ́bí sallallahu alaihi wasallam. <laughs> láyé bíbá yìí náà lèyìn ó ti mọ̀ àwọn tó bá súnmọ́ bíi tí àwọn ẹni tó ń gbádùn ayé wọ́n lè la ìlú mọ́tò àìlà tó bá súnmọ́ tòsí ọ̀dọ̀ wọn kódà kó ṣe pàjẹ́ fún jẹ wọ́n ń gbé fún ẹ̀kẹ́ rẹ̀ ọ̀yàtọ̀ ń gbọ́ bá dé tó bá jẹ́ ni tí máa ń tí ì sí yọ̀kẹ́ yọ̀ dẹ́ rárá ọmọ àwọn àlẹ́gbẹ́ ànẹ́bí ọ̀wọ́ amọ̀rú ìgbádùn tó máa gbádùn ìyẹn máa lágbára torí pé ànẹ́bí náà tó nípa bẹ́ẹ̀ ká gbìyànjú ká mójútó àwọn ọmọ òrukàn tí wọ́n bẹ nírọ̀ ha wa nínú hadith tó wà lábẹ́ eléyìí wípé ká tọ́jú ọmọ òrukàn tí ń sọlá tó wà fún hadith eléyìí náà gbádùn ibn Aim fààyọ nínú Hilya wọn ni haddathana bin Muhammad. قال أخبرنا منصور عند حسن يحضر طعام ابن عمر فجاء بطعام ذات يوم فطلب يتيما يتيمه فلم يجده فجاء بعد ما قرب ابن عمر فجاء له ابن عمر بطعام ولم يقع عنده فجاء بالطريق واكل فقال دونك هذا فوالله ما منك يقول لحبر واو بنت نعم واو بنت يقول لحبر وابن عمر والله ما قبل أنا عمرو بن محمد حصل معي حشيم yẹn sọ yìí pé Mansur fún wa nírò kọrọ ìwà látọ̀dọ̀ alhassan tí ọmọ òrukàn kan máa fi ní ọmọ kan yẹn yóò dirú àmì bíi ní Umar òun ni ị máa ń gbé oúnjẹ àtẹlẹ ìbọnà wa rò ní wọn bá àtẹlẹ wa ni kó gbóúnjẹ njọ kan tàbí ká sọ wípé ọmọ òrukàn yẹn máa ń wà níbi tí Abdullahi ibùnú bá fẹ jẹun. Abdullahi ibùnú mọ́rù rọ́dí tààlà ọ̀tọ́ làbà yẹn tí ìmọ̀ kù abéèrè ọmọ òrukàn tó máa ń wà ńbẹ̀ tó bá fẹ́ jẹun yẹn tí wọ́n jọ máa ń jẹun sọlámi ẹjẹ tó wá rí ọmọ òrukàn yẹn wá dé bàdàmọ̀ fárọ̀kọ̀ ibn Umar lẹ́yìn ìgbà tó Abdullahi ibn Umar radiyallahu ta'ala tó parí oúnjẹ tán wá ní kí fún wọlé wọ́n ní afa wa abdullahi ibùdó wọ́n wá gbé sẹ̀wí kò jáde nínú oúnjẹ táwọn máa ń jẹ. àti oyin àlèpé ní búrẹ́dì àti oyin sẹ̀wí kò ma sì máa ń túmọ̀ bíi bọ́tà gbà mi ìrìn oúnjẹ wọn sáni wọ́n wá gbé wọ́n wá ní dúnẹ̀ka hàdà gbalẹ̀ yìí náà wọ́n wà láàyè mọ́ mọ́fọ́lọ́hún bóra o pàdánù alḥasan wọ́n sọ pé ibn umar wàláhi ma fò bẹ́ẹ̀ ibn umar ni wọ́n pàdánù wọn tó ṣe àfàwọn hasan ló sọ pé ibn umar gẹ wàláhi ma fò bẹ́ẹ̀ abdullahi ibn umar sọ fún ọmọ orúkọ pé ma fò bẹ́ẹ̀ o pàdánù àfàwọn hasan wà ní pẹ̀lú tóun náà ṣe yẹn o sọmọ orúkọ lọ́tọ́jú tó báyìí. ìwọ tó gbé fúnkẹ́ ọ̀bẹ́ ìjọ oúnjẹ tiẹ̀ gan lọ tọ́láwọn oúnjẹ tó ní ìlọ́dọ̀ wọn ni ní orí àmọ́ oyi nkankan ọmọ ẹ̀rùn búrẹ́dì wọ́n ní wàláhì máa gómìn Abdullahi mọ̀rùn gẹ́gẹ́ kò sí kíni o pàdánù pẹ̀lú ohun tó ṣe ọ̀sìn nǹkan lákàn nínú hadith ju pé ó ń sọ fún sọ̀hábà bí wọ́n ṣe ṣàkólé kan yìí máa ṣe dáadáa sáwọn ọmọ kan ní ìṣàkólé kan tó lágbára débi pé tí ọba tó gbóúnjẹ lọ́wọ́ wọn wọn á tẹ̀sí tó gbóúnjẹ tó lọ́lá jẹ wọn lọ wọn á wà fún. ní abẹ́ báàbù yẹn again tí yẹn ti jà àwọn èyí tá wí wọn ni hadassah ni abdullahi ibn abdulwahab. حدثنا قال حدثني أبي قال سمعت سهل بن سعد عن النبي صلى الله عليه وسلم قال أنا وكافر اليتيم في جنة هكذا وطلب إشبعي الشبابة والوسطى. ajá sí wípé hadith eléyìí tá a kà yìí ọgọ́rùn kan ó di àbẹ ọgọ́rùn kan àti márùndínlógójì ó ń jẹ́ àlàyé fún hadith tá a ti wí tẹ́lẹ̀ ìyẹn hadith ọgọ́rùn-ún kan àti mẹ́tàlélọ́gbọ̀n yìí ó ń jálàyé nípa ìsàlàyé bóòlù àsúmọ̀ yẹn ṣe tó ẹni tọ́tọ́jú ọmọ òrukàn bóòlù ti máa súnmọ́ ànẹ́bì tó ẹjọ́ ti pàlàyé hadith lóṣèlú ìṣesí àwọn afáwọn alùsùn nàníyẹn ọlọ́run nìkẹ́ wọn. lọ́pọ̀lọpọ̀ gbà kí wọ́n tó lè sọ pé ibi tọ́rọ̀ lọ ni nínú mọ́níhàjì wọn nìyẹn ìlànà wọn nìyẹn wọ́n kó hadith wa ní gbogbo túrúkù tọ́ba wa torí tọ́ba di lókè ìsàlẹ̀ ń bọ̀ tí ó sàlàyé ni wọ́n fi wá padà fún un ní àkọlé ike nǹkan báyìí nìkan ní yìí ń tọ́ka sí tó fi àgbẹ̀ mi wọ́n ti kó hadith jọ yẹn tẹ́lẹ̀ mi bá lọ́wọ́ ọ̀tẹ̀ wá yí lọ́wọ́ ọ̀rọ̀rùn kódà kéèyàn kẹ́ máa kọ́ lárúbá kọ́ máa sọ lárúbá gẹ́ ó dẹ̀ sì rọ́ lọ́rùn ju kókó jọ bí wọ́n ti kó jọ yẹn lọ. ẹ lọ wo tíra Bulugul Marami Ibn Hajar al-Asqalani rahimahullah ẹni tí wọ́n bá mú hadith kan wá lókè èyí tí ó tẹ̀lé yọ sàlàyé díẹ̀ èyí tí ó tó tẹ̀lé yọ sàlàyé púpọ̀ wà hákàdà kí wọn bá ní wọn náà yìí mọ kó ṣe mú púpọ̀ wá lókè kó pé ọ̀rọ̀ là ara wọn ó tún mú ìtọ́ tẹ̀lé ó tún mú ìtọ́ jù lọ kàdà ọ̀rọ̀ bàbá kò ní padà nítumọ̀ sí yẹn mọ́ kójọ ni ọ̀yà lọ kójọ kárí wọ́n lè padà rí táwọn yẹn wà lọ pé tọ́ba tọ́ba gbé ni kò bá dà ẹ̀yẹn hadith eléyìí wọ́n lọ gbé síwájú one thirty three yẹn ẹnì pé kò ní ìtumọ̀ ọwọ́ apàdà yá wọ́n á lọ mú one thirty three sọ sókè ti ṣàlàyé èyí tá a padà kẹ lẹ́yìn yìí ni ṣùgbọ́n lókè wọ́n sọ fún wa yìí pé ojú ojú ń bọ̀ ojú o ó ní kọ́lọ̀ lẹ́yìn tó ní kọ́lọ̀ méjì ó tún ní àwọn abẹ̀bẹ̀ kan lókè ó tún ní nsàlẹ̀ sẹ́ni ń tẹ̀lé ra wọn sẹ́ni kí ni yóò máa ní ìtumọ̀ yóò sì máa so pọ̀ yóò máa tọ̀ làákàyè yẹn gẹ́lọ́ tí yẹn bá ń gbọ́ nígbà tí ojú o ọlámì méjì ọlábẹ̀bẹ̀ lókè àti lẹ́yìn yẹn kíní yọ wá yé wa mọ́ lókè tó sọ pé kíní báyìí ẹtìlẹ́sẹ̀ kẹsẹ̀ báyìí ń kílẹ̀ àti wa pé lókè yẹn wọn ṣàlàyé làwọn dé sàlẹ̀ ńkọ́ apàdà kí àlàyé rẹ̀ ó fi hàn pé irú bẹ́lẹ̀ yọ sọ pé ẹsẹ̀ síwájú bíi báàbù yẹn sàrà àlàyé rẹ̀ ni àtàpadà rí àlàyé rẹ̀ wọn ni hadassah ni abdullahi ibn abdulwahab ọ sọ fún wa yìí pé abdulaziz náà wí fún mi pé ọmọ abi ó ní bàbá mi sọ pé mo gbọ́ sáà ìlú bọ́nù sáà tí kò rọ ní ẹ̀wà ní sọ́sẹ́lẹ̀m sífà nẹ́bi sọ pé ànẹ̀wọ̀ káfíìnù nìyẹn tì í fìlìjẹ̀nà àkàdà èmi àtẹni tó bá ṣètọ́jú ọmọ òrukàn àjọ máa wà lálùjẹ́nà báyìí wọ́n ní wọ́n kọ́ọ̀là kọ́ọ̀là bí kíni ọ bí ọ̀sùnbí àìhí kọ́ọ̀là kọ́ọ̀là máa ń wáyé tí máa ń túmọ̀ fàáìlà tẹ̀mẹ̀ náà àwọn sọ̀sọ́lá máa ń lò síra wọn lọ́pọ̀lọpọ̀ gbalada ẹ̀wọ̀n pẹ̀lú ẹ̀ náà lọ ṣẹlẹ̀ nínú hadith Ammar bin Yasir radiyallahu ta'ala anhu ẹ̀wọ̀n pẹ̀lú afáwọn Ammar bin Yasir ọlọ́run kó bá ní ọdún sí wọn wọn nígbà táwọn ní jẹ́nẹ́bà lára àwọn ò pé làwọn ti máa ṣe àwọn bá dẹ̀ bọ́ra lẹ̀ àwọn òbí tí ojú po fírí ẹ̀sìn mọ̀ pé rìn níbẹ̀ wọ́n bá dẹ̀ kóra mọ́lẹ̀ dáadáa kóra mọ́lẹ̀ dáadáa kàmọ́ tẹ̀tẹ̀mọ́ rọgò dáàbàtú gẹ́gẹ́ bí dáàbà àwọn ẹran bí wọ́n ti máa ń kóra mọ́yẹ̀pẹ̀ sẹ́yìn ọ̀fẹ́ ni wọ́n bá kóra mọ́yẹ̀pẹ̀ kò dìgbà wọn bá tó sọ fún yẹn déyìn ó fi mọ̀ tọ́ba dáàrin wá ń bì yín sí ẹ̀gbìn yóò bẹ̀rẹ̀ pé sí òsì sọ́kadà ògbéyín ṣubú tọ́ba ń gbòjò ti ẹ̀rọ yìí kọ̀ kó lè fùfì mọ tó ọba rọ gbogbo ó funfun tí ó ṣe lẹbúlẹbú lójú rẹ tí ó ṣe o ṣégeere pọkàlà gbẹyìn ṣubú pò ìmọ yìí pẹ ìjọ ọlọ́run níbo ló ti jẹ́ ó ní bẹ́ẹ̀ mà sí ni jẹ́nẹ́bà mo ní lára ìṣòro mi dín lò mọ wá wò pé tó yé pẹ́ náà ìyẹn lè fi tẹ̀ wọ́n àwọn bá bẹ̀rẹ̀ sí pora mọ́ gẹ́gẹ́ bí dábàá ti máa ń sìn àà òjíṣẹ́ láwọn sọ pé ó ti tó ọkàn ó ti tó fún àǹtẹ̀kúlẹ̀ àkàdà kì í ṣe àǹtẹ̀kọ́ lórí o àǹtẹ̀kúlẹ̀ àkàdà wọn làǹtẹ̀ sálámà ṣe kí ni o ó ti láì ikọ̀ fọwọ́ lulẹ̀ ó ti láì kò sí báyìí kò sí tánà ẹni àgbẹ̀dá yà mú mùkòjú kéèyàn fi omi àbí kéèyàn fọ ọba yèpẹ̀ kó sì gbọ́n má kó yèpẹ̀ rẹ ju ọmọ àní ìyẹn sẹ̀sìn kọ́ sàgbákò ọmọ àní ẹ̀sìn yìí náà ni ńgbà tá a ti wá rómì lò mo fi wọ́n yèpẹ̀ díẹ̀ sójú máwọn sójú àgàgà wọn wá jẹ́ bí nǹkan tó lè tà yín bẹ́ẹ̀ máwọn sójú ọgbọ́n yèpẹ̀ tán ó sì fi rajú ó dẹ̀ fi rọwọ́ dọ́rùn ọwọ́ kò dé gbọ́n o à ń tẹ̀ kúùlà ń ta fẹ́ lónìí àdìsí tó ní kojú ó dègbò àdìsí tó ayé fún nìyẹn ṣùgbọ́n jẹ́ ń sàtìrí ẹ̀ fún ọmọ pé pípọ̀ nínú àwọn èèyàn ọ̀dọ́ wáyé báyìí mọ̀lìkíyà ni wọ́n ọmọ adéke ọmọ mọ̀lìkí ni ọ̀làdégbò yà tún ṣe tí bá ń bẹ tó bá kọ́ dègbọ́n o kò dègbọ́n ń bi ọrùn ọwọ́ náà ló dé ọ̀rọ̀ bó ti yẹ ṣùgbọ́n pé mọ̀lìkíyà là wa ẹ sì mọ̀ wípé Imam Malik rahimahullahu ta'ala ó kéwú lọ́dọ̀ ọmọ ọ̀dọ̀ Abdullahi ibn Umar hadith yẹn dẹ̀ ní abdullahi ibùdó mọ́rùn wọn máa lọ fi ti tó ti máa ti rí dọ́wọ́ abẹ́ni kó ní ọgbọ́n tí ó ti anẹ́ nìyẹn pé kó gbó tíra àti wọn bá kọ nínú bí ni o ṣe tàyámùmù rẹ dé bí ìwọ ni o ṣe dé bí ìgbọ́n hadith tó sì ní hadith dọ̀yìn fún hadith yẹn lọ́wọ́ àníkò kéní òun ni o irun tá a fẹ́ lò nù ẹ̀ mahalu shahid antekula kọ́ ṣe mọ̀ pé kọ́ sọ làwọn ó se rẹ̀ ẹni tó bá ṣe bẹ̀rẹ̀ kéwù yóò ní kọ́ sọ báyìí kí ló ní n sọ antekula mẹ́rin túmọ̀ rẹ̀ pé antefala irú ẹ̀ náà wà á lélẹ̀ wọn ni wọ́n kọ́ ọ̀la ọwọ́ aṣọ ṣé ẹ lè fọmọ ní ká sọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ pé ọwọ́ aṣẹ ọmọ ní ká rẹ̀ méjèèjì alwusta asababa walwusta. ó fi wọn kẹ̀gbẹ́ ara wọn báyìí ipe òun àtẹni tó bá tọ́jú ọmọ òrukàn báwọn ti jọmọ àrí ni tí ṣèṣì bá wà láàrin àwọn àti tí èékánná tọ́ra ga ju fábẹ́lá lọ yẹn náà ni ni wọn bá bí tani sùn sára ó ti dé kíni o ní ìṣọra jù lọ. hadithi mi tún ni ṣùgbọ́n yẹn lẹ hadithi eléyìí ni ọba lẹ ṣùgbọ́n hasanul ghairihi wọ́n da pẹ̀lú mi ìdájí wí ṣáájú ní ẹ̀wà nù sahih. حديث táwa fẹ́ mú yìí kẹrin dín ní ọgọ́rùn-ún àti mẹ́rin dín ní ogójì hadassana musa. قال حدثنا أبو بكر بن أن عبد الله كان لا يأكل طعاما إلا وعلى خوانه يسير. آه. قال حدثنا موسى موسى بوا صرايقي أبو العلاء أبي العلاء بن الخالد بن واردان ìyẹn náà sọ fún wa yìí pé abubakar haf ọ sọ fún wa yìí pé abdullahi abdullahi mẹ́ẹ̀ abdullahi ibn ọwọ́ káàní làyà kòlòtò àmà kìí jẹun ilà wàhálà ìwánìhì yẹtìm àfi wà níbi ọkùn oúnjẹ rẹ̀ ọmọ òrukàn ṣùgbọ́n dọ̀yìn ó lẹ̀ èyí tá a ti gbọ́ lókè yẹn náà ti yọ tí ọba arọ ọmọ òrukàn ńkọ́ tí ò ní jẹun mọ́ ni ọ̀rọ̀ ti yé ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà ara ké sọ́nà òrukàn nítorí máa bọ oúnjẹ yìí ti délẹ̀ o ká sì má ṣe wọ̀ bíà ẹ mọ̀ kó wà nù hadith tó gbádùn ikú oúnjẹ yẹn méjì lè ṣe kí ni o lè yé yẹn mẹ́ta yẹn mẹ́ta ńkọ́ lè yé yẹn mẹ́rin oríṣiríṣi ìwáyà lọ́wọ́ tí yẹn bá nígbàgbọ́ bẹ́ẹ̀ tó sì ṣàdúrà kó tó bẹ̀rẹ̀ oúnjẹ. àwọn òdìgẹ́dì kọ́ máa ṣe kó ń jẹ báyìí ń bọ̀ sílẹ̀ sí fún wọn àṣetánì orí bẹ́ẹ̀ káwọn náà máa ké sáwọn aláìní tá a bá ti fẹ́ jẹun kò kí wọ́n máa yó wa torí kò sẹ́ni tí ọ̀bọ̀ ọjà àfi kó ṣàdúrà fún ọ pé kọ́lọ́run tún pèsè fún ọ kọ́ máa jà sí kò lè yá nìkan lá máa pè wá fẹ́ràn ẹjẹ́ a máa pè wá lọ́pọ̀lọpọ̀ gbà eré pa máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ a máa pè wá lọ́pọ̀ gbà ẹjẹ́ àwọn ibà bù sí torí tó bá ti dago mẹ́fà káfáyé lẹ́kún béèrè láti máa lọ pàdé láti máa lọ pàdé mọ́ ẹ̀yìn. ojú ọ̀nà ti ń sọ nípa khairu baytin baytun fihi yatimun yuhsanu ilayhi. èyí bẹ́ẹ̀ sọ fún ayépélé tó dáa jù òun ní ilé kan tó ṣe pa ọmọ òrukàn wà mẹ́ ṣùgbọ́n ọmọ òrukàn tó wà mẹ́ yẹn à ń ṣe dáadáa fún. hadithi tòkè yẹn hasanun li ghayrihi ni o eléyìí lójú mi sáré lọ́wọ́ hadithi ti abdullahi yẹn tọ́lọ̀ pé kánẹ̀ la yá kúló tọ́hámọ̀ ilá wàhálà ìwánihì yẹtìm. sọ́ba yẹ pé sánẹ́dù yìí ni ó lẹ̀ ṣùgbọ́n àwọn ẹgbà wa mi ń bẹ tó fún lágbára bí irú tòkè tá a sọ yẹn lásọpọ̀ ọmọ òru kankan wà tábìlì ẹ̀fọn náà bá ti fẹ́ jẹun á kéṣì wọn àjọ jẹun kó tó dijọ́ bí òrì kó tó padà fún ní orí àmọ́ àtẹ̀rùn búrẹ́dì àtọyìn ààrẹ ti gẹ̀ẹ́sì kìí sàdísì yìí ló lálàáfíà oṣù mọ́ pẹ̀lú yẹn tá a ti wí ṣáájú yẹn ẹ ló jẹ́ kí àdísì yìí náà padà dà yẹn àdísì àlàálà ibn Khalid tàbí Abdullahi kìí jẹun àfi kọjá sí pé níbi ọpọ́n oúnjẹ rẹ̀ báyìí àárọ̀ ọmọ òru kan bẹ́ẹ̀. báàbù mi ìta wá dé òun lójú ọ̀nà tí ń sọ fún wa yẹn seventy six ìkẹrìndínlọ́gọ́rin ìpè ilé tó lóore jù ní ilé tó ọmọ òrukàn wà ń bẹ ṣùgbọ́n ọmọ òrukàn yẹn a tún ṣe dáadáa sí. wọ́n ní Abdullahi ibn Usmanu ó sọ fún wa yìí pé. عن يحيى بن عبد الرحمن عن ابن ابي عباس عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم خير بيت في المسلمين بيت فيه يتيم يحسن اليه وشر بيت في المسلمين بيت فيه يتيم يساء إليه أنا وكافر يتيم في الجنة كهاتين يشير بعين ọ hadithi ọkàn jáde kọ gbẹ kọ gbẹ sọ ìyẹn fẹ́ pa ọ̀tá ọ̀rẹ́ sì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àbọ̀ fẹ́ bọ tajà ọ̀rẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pápá yẹn ọ̀fẹ́ bọ tajà. ọ̀rẹ́ kí ni o ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọgbọ́n wo lọ́ọ́ dàbí obìnrin ta lọ bẹ́ẹ̀ lọ́rọ̀ hadith yìí ó <coughs> hadith yìí ó lẹ̀ ṣùgbọ́n àwọn kan bẹ tó mẹ́ o inú hadith ẹ̀yọ̀ kan yìí wọ́n ní Abdullahi Osman wọ́n sọ fún Abdullahi fún wa nírò. òun náà sọ pé Sa'id ibn Abi Ayyub fún wa ní ròyìn pọ́wá látọ̀dọ̀ Yahya ibn Abi Sulaiman látọ̀dọ̀ ibn Abi Attab látọ̀dọ̀ Abi Hurairah radiyallahu ta'ala anhu olójijì ọlọ́run sọ pé khairu baytin fil muslimin ilé tó lóore jù fáwọn mùsùlùmí òun ni baytun ilé kan tó ṣe pé fihi yatimun yuhtanu ilayhi ilé tó ọmọ òrukàn wà ń bẹ̀ dáadáa ń ṣe dáadáa wa sharru baytin fil ilé tó dẹ̀ burú fáwọn mùsùlùmí jùlọ òun ni fi hìyẹ tíìmù òun lílé ọmọ òrukàn wà ń bẹ̀ yusa òyìnlé yìí tá à ń sa ìdá sí bẹ̀yẹn ni ọ̀la làáfíà sọdí bẹ̀yẹn lọ́lẹ̀ gbé yìí tó parí rẹ̀ yìí ká ti ẹ̀ di ọ̀bẹ gbogbo ara lé lójú ọkàn ní gbogbo àdéhùn yìí <laughs> sọ pé gbogbo ẹ̀ èyí tó wá parí ọ̀sán pé ànẹ̀wọ̀ káfílù lè tì mí bìlìjẹ́nìnà káhà sẹ́yìn ẹ̀ mọ̀ pa sí mẹ́nu bàyẹn kì í sẹ̀ kan kì í méjì. èmi àtẹni tí bá ń ṣètọ́jú ọmọ òrukàn àjọ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ni yòṣírò bí ọ̀ṣùbà àìhí wọn tọ́ka pẹ̀lú kíni o pẹ̀lú ọmọ níka rẹ̀ méjèèjì pé yẹn ti lálàáfíà àwa ní ìgbè yìí tọ́sọ pé ilé tó lóore jù òun ni ilé tó ṣe ipò ọmọ òrukàn wà ń bẹ̀ tá à ń ṣe dáadáa sí ilé tó burú jù ní ilé tó ọmọ òrukàn wà ń tí ń ni ò lálàáfíà ṣùgbọ́n èyí tó parí ẹ̀ tọ́sọ wípé èmi àtẹni tí bá ń ṣàmójútó ọmọ òrukàn ni lẹ́ni tó máa nẹ́bí dẹ̀ tọ́ka ọmọ níka rẹ̀ méjèèjì ẹjẹ́ awé ẹ̀yọkà yìí sí káwá dúró tá a bá ti parí lé. ọ̀nì báàbò kún lílì yẹtìmí kàlẹ́ adìrọ̀hìn wà fún ọmọ òrukàn gẹ́gẹ́ bíi bàbá aláàánú ẹ̀wọ̀n báwọn obìnrin kan máa ń láwọn ní bàbá aláàánú àlè ni ó. bàbá oníyàlè ni yóò padà fàyà fún yàn àti oníyà ṣùgbọ́n bàbá aláàánú òun ni pé tẹ́ni ò tiẹ̀ ní mọ̀ tó túmọ̀ kọ́ padà béèrè síbẹ̀ yìí náà bàbá mi yàn ní àkèésí wa síbẹ̀ o o sì ní bàbá o ṣùgbọ́n báyìí báyìí ní tẹ̀rẹ́ ti rí ibi tó gbádùn yẹn dé nígbà òsì dàgbà ni ọ̀ ní wí kékeré o. قال حدثنا عمرو بن عباس حديث إليه بعد نعم قال حدثني عبد الرحمن قال حدثنا سفيان عن أبي إسحاق قال سمعت عبد الرحمن بن عبد قال قال داود كن كن كن ليتيم كالأب الرحيم واعلم أنك كما تزرع كذلك تأكل ما أصبح الفقر بعد الغنى وأكثر من ذلك وأكثر من ذلك أو أكبح من ذلك الضلالة بعد الهدى وأكثر من ذلك أو أكبر من ذلك ضلالة بعد بعد الهدى وإذا وعدت وإذا وعدت صاحبك فأنجز له ما وعدته <laughs> هذا أمر يا أخي نعم نعم وإذا وعدت صاحبك فأنجز له ما وعدته فإن لا فإن لا تفعل يولد بينك عمرو بن عباس ọsọ fún wa yìí pé abdulrahman náà sọ fún wa wọn ní sufiyan sọ kọ́ látọ̀dọ̀ àbí ishaq ó ní mo gbọ́ abdulrahman bin abizẹ wọn ní kọ́lẹ̀ daoud ó ní daoud sọ pé kún lil yatimi kàlẹ́ àbí gàgẹ́gẹ́ bíi al bàbá aláàánú gàgẹ́gẹ́ bẹ́ẹ̀ fún ọmọ òrukàn kọ́ wa lọ mọ̀ yìí pé anẹ́ka dádájú ìwọ o kàmọ́ tẹ̀síra ń kàdáálé kàtà sódù ìhun tó o bá ṣe lọ́gbà o ìhun tó o bá gbìn òun lọ́ọ̀kà wọ́n ní ayé gbé àlùbọ́sà kó ẹ̀fọ́ wọn bá gbìn ní òwú ó dọ̀la wọ́n yìí gbé àlùbọ́sà kó ẹ̀fọ́ o ìwọ́n náà lè ló ṣe pé kọ́ má ṣe jìnnà kankan kọ́ ọmọ ọ̀jẹ̀ náà dọ́mọ orú kan wọ́n á fi gbágbọ́n òun náà lórí bí wọ́n ti ń sọ pé wà àti bàbá yà jẹmógún ni wọ́n á ti bẹ́ẹ̀ fọmọ tiẹ̀ náà. lọ́mọ o ipe kàmọ́ tẹ̀sán bó o bá ṣe ṣe ìwọ̀n tó o bá gbìn kàdáálé kátà sódò ìyẹn ló máa kórè rẹ o. ṣùgbọ́n mọ àkùbá àlìfákàrọ̀ bàdàlẹ̀ gbẹ̀nà kí ló fi ń burú tó kéèyàn tó sì lẹ́yìn ìgbà tó ti rọrùn ní wọ́n fi ń sọ wípé àpadà sí tálákà dáadáa ni ṣùgbọ́n àpadà sí olówó ìyẹn gan ló léwu jù ní wọ́n fi lọ́wọ́ àánú àdó àti wọn ló ń ṣe ọlọ́run máa ń ṣe pọ́lọ́run kọ́dárù sóò má jẹ́ okò lórí òun o tàbí sọ pé àwa tá a lérò pa ti ń ṣe súnlẹ̀ àbáǹfẹ̀sìn àwa gan lọ́yẹ káyà máa pa wájú ẹni tí ò tíì ṣe ó dẹ̀ sì nírànjà ni wọ́n sọ pé ẹni tó bá jẹ́ kéferì àbọ̀jẹ́ níbi agbọ́dọ̀ máa fún légbè ọgbọ́dọ̀ ṣépè fún mọ́dàmà anáhù fi àlàfẹ́ ìdílé hayá lópin ìgbà tó wà láyé ìpè ọlọ́run dẹ̀ ní tí ó bá jà lórí èèyàn á tẹ̀lé yẹn lọ ní títí ayérayé wọ́n sì máa ṣe pè fún ìnsà ìdá lónìí bóyá yóò yí padà lọ́la ọmọ ṣùgbọ́n ẹni tí ń ṣe dáadáa gẹ́ ní ti ẹjẹ́ padà ìbára náà ti mọ hadithi kọ́dàrú yẹn. inna ahdakum la ya'malu bi amali ahli jannah ẹnìkan kan máa máa ṣiṣẹ́ ọmọ àlùjẹ́nà tó fi máa wà láàrin rẹ̀ sálùjẹ́nà ìlàzẹ́rà ìgbọ́ kan péré wọ̀nyẹn sì kọ́ aléhìn kìtàb àkọ́lé ọlọ́wọ́ ọba tún gba wájú ẹ̀ fọyà àmọ́lùbí àwọn àlè náà fọyà dìkọlù ha ábá bẹ̀rẹ̀ sí ọmọ náà yóò bá rí náwọ́ ọmọ ya wa kàn bẹ ọgbà fàtẹ́lẹ̀ ó tún wà wọ ọlọ́dún ni ọlọ́run ike ọkọ awọ yẹn lé wọn lọ́wọ́ fún wọn gbá wọn mọ́ ẹnìkan bá sọ fún mi pé òun lòun bá nu fáwọn bá nu awọ báyìí o tó mi sẹkẹsẹkẹ ní ìjọ tuesday tó ọlọ́run dákun jẹ́ lè padà ọ́ ọlọ́run jẹ́ lè padà ọ́ bó tún ṣe wáyé náà rọjá wa mo ti ń sọ nìyẹn èèyàn gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kéèyàn ṣépè fún pé kò ní dààmú ike ìbólóhùn ti máa kírun tẹ́lẹ̀ ó tún ajé tún lọ gbé àwọn ṣẹkẹṣẹkẹ wọ̀ níjọ́ tuesday ìtúnṣe gbọ́ ọba agbọ́dọ̀ ṣépè fún atúnṣàdá àkọlọ́nkọ fún nímọ̀ náà tẹ́mi rí orin lẹ̀ tọ́lẹ̀ yá pé tọ́ba padà kírun ní ìṣòro yá pé tẹ̀ sórí ìrun ni ó ti kọ́ lọ́wọ́ ọba ń fà ní ẹlòmíì ọ̀dẹ̀ sì máa ṣiṣẹ́ ọmọ náà yóò kún bọ́ọ̀kì àti òfin wọ́n báyìí abábẹ́rẹ̀ sí ọmọ àlùjẹ́nà yóò wá ọlọ́dà kò sí wa lẹ́nu àlùjẹ́nà tó ti wà lọ́dọ̀ àwọn àfọwọ́ ní àwọn àfọwọ́ ní mùsùlùmí alhadith yìí pé bàbá rẹ ni tó bá nẹ́bì tó kí lọ́dọ̀ ànẹ́bì ó gbà fà lọ́wọ́ ànẹ́bì báyìí ó bá ya gèsè rí. orí ibu rẹ̀ ọba pọ̀ ṣùgbọ́n bọ̀ padà ya kó tó kó láyé lóòótọ́ ànẹ́bì ò sí láyé mọ́ ó tún padà gbà fà. sẹ́sàbí ni àbí èsè ẹ̀ dáhùn ẹ̀mí òkú sórí ikú fúru orí ibu rẹ̀ ọba pẹ́yọ gidi ọ̀pọ̀ arákùnrin kan bẹ ọwọ́ àná sọ̀hí ipò ẹ̀ga títí débi ọwọ́ àná àwọn kátàbátìlì wáhàì báyà bá ti ń sọ̀kalẹ̀ báyọ̀ òun náà wà ní ẹni sáré máa dà á ọba tó lòun di kọrí yó ha orí ìdí aburú ni tó ṣe bẹ́ẹ̀ kọ̀ bá padà ní ọdún wọn ó sìnkú ẹ̀ báyìí tí wọ́n bá ti gbẹ́lẹ̀ kan gbé sínú ẹ̀ báyìí ilẹ̀ ọ̀pọ̀ ọ̀dùn wọn ò tún gbẹ yóò ṣe kòtò jí oorun lè á pọ̀ wọ́n tó padà rí wọn lẹ dákọ̀ ẹja gbé yẹyẹ jù lẹ wọn là jẹra mọ́lẹ̀ wọ́n sẹ̀sìn láyé ọ̀tún ajóni ọlọ́run náà ìyẹn ò látúbọ̀ tẹ́nìyẹn. tó nípa bẹ́ẹ̀ làbàgbọ́ ló fi sọ wípé mọ àkùbá àlìfàkọ́rọ́ bàdàlùfínà kí ló fi ń burú tó kéèyàn tó sì lẹ́yìn ìgbà tó ti rọrọ̀ ṣùgbọ́n o orí ibú eléyìí náà tó ti pọ̀ tó orí ibú kéńkélé ni o wà á sàrùmí zálìkì ẹ wàá lórí ibú tó pọ̀ rẹpẹtẹ wá akbahu min dhalik subhanallah èyí tó tún burú jù nù orí burú ad-dalalatu ba'da al-huda kéèyàn ti mọ rẹ kó tó àgbàdà sí nẹ. Ah, àwọn kan máa ń fi adúgbò fún olúwa ọba tó sọ wá dẹrù rẹ tó mọ̀ nẹ̀ kó má sì wá lọ́nà láéláé o wọ́n dákun má jà sí nẹ̀ láéláé má jà má padà sí igbó o àfààyàn wa ni tọ́ ọba sálùkáwà ní fáwọn èèyàn sálùkáwà ní tó ṣe fa in lam taf'al tọ́ ọba ṣe bẹ́ẹ̀ yóò rọ̀tù baynaka wa baynahu àdáwà wọ́n á jogún ọ̀tá láàrin rẹ sẹ́ni tó sálùkáwà ní fún ẹ̀wọ́n ní àgbọ́kẹ̀lé ìṣèkínni èyí panilébi ẹnìyẹn ti promise yẹn ẹ bí mo ti ní lágbára ẹ ṣáà máa da ẹ láàmú wọn náà lọ́sọ tó ọba kú sọ ẹ̀rín mi ò ní rò mọ́. èèyàn ogún kan tẹ́lẹ̀ máa ń rìn sẹ̀ káàkiri ìgboro ni ọ àgbẹ̀ ṣàlà stars mọ́tò yín ń bọ̀. èèyàn ní mọ̀ wọ́n kọ́dà bí èèyàn bá ní fóònù nọ́mbà rẹ̀ lọ́wọ́ ẹ̀hún fi jẹ́ jíyàn lèyàn kúkú ń bá kàdà rẹ̀ lọ tẹ́lẹ̀ ìrìn téèyàn fi rìn èèyàn yọnu sí bí èèyàn bá ń tẹ fóònù báyìí èèyàn máa tẹ nọ́mbà rẹ̀ sí mọ́kànlí fúláṣì yìí ọ̀rẹ́ mi ò dúró mọ́ tọ́ ọba sàlùkáwà ní fún yẹn múṣẹ́ kọ́ máa jogún ọta láàrin wa àtẹnìyẹn ọta àwọn àzùbìlá wá wá sọ ọba níbi ọ̀rẹ́ tó ṣe yí pé tọ́ ọba dákọ rẹ̀ tọ́ ọba rí báyìí kò ní rìn ọ rẹ́sì nǹkan kò ní ọ lọ́wọ́ lórí ohun rẹ́sì láti ṣe ọ létí

bákan náà hadithi tún sọ fún agbé alùkáwà ní ká máa pe àtinira tó wà ń bi àyípa alùkáwà ní hadithi tún sọ yẹn lára minalkọrí ní sùn níbi alájọrin ibú náà. دخل موسى قال حدثنا حمزه بن النجاح ابو سمعت حسن يقول لقد اعدت للمسلمين لقد المسلمين وإن رجلا منهم يبكي فيقول يا هلية يا هلية يتيمكم يتيمكم يا هلية يا هلية مسكين مسكينكم مسكينكم يا هلية يا هلية جاركم جاركم وأسرع بخياركم وأنتم كل يوم تجريون وسمعت يقول وإذا شئت رأيته فاتقا يتعمق بثلاثين ألفا ما لو قاتله الله باع خلقه من من الله بثمن عنه ومن شئت رأيته مدجعا مريدا في سبيل الشيطان مرتدا في سبيل في سبيل الشيطان مرتدا في سبيل الشيطان ولا واعي له من نفسه ولا من الله حديثه àfi tirẹ̀ irun tó ni wọn pẹ nìkan ní Hamza tó bínú nàìjẹ wọn ní láyé nù ní sẹkọdà àmọ́ tẹsílà ni sànù tí wọn ní wọn dá akọ bíbá yìí hasanu basiri ni Musa ó fún wa wípé Hamza bínú nàìjẹ Abu Umara ó ní mo yìí kò ànábì àwọn ẹni ìṣáájú wọn àwọn o mo bá wà inna ar-rajula minhum la yusbihu. ó lè yẹn kọ̀ọ̀kan nu wọn máa ń mọ́júmọ́ tí wọ́n máa sọ pé yá ahli yá ha ti bẹ́ẹ̀ yẹn lè tẹ̀ láti fi dákẹ́. ọ̀ nígbà ní dọ̀mí rú o irú ẹ̀ náà lọ́wọ́ àánú alukurani sòlítọ́ níyà mọ àgùnà àní màálíyà halaka àní sòlítọ́ níyà ìrẹ́lẹ̀ àwọn máa hìyà sọ́dí bẹ́ẹ̀. nínú àwọn òrùfù tí wọ́n bá fi ń kún ọrọ sáálì tó mọ̀ ní ha náà nìyẹn abẹ́ ti àbí hanẹ́ òun wọ́n tẹ̀sí yìí àwọn aláàfin mẹ́wàá yẹn ha yẹn wọ́n kàn fi kún ọrọ ni èmi ni mo ní ọ̀rọ̀ yá áhálí ní mẹ́mẹ́ fẹ́ẹ́sì oríṣiríṣi lògáàtì wà lọ́dọ̀ àwọn yá lógàní yá lógàní yá lógàní yá ọfẹ tó sì tu lọhàn tó wà fún ọkàn náà wà ní kéyà àhìlíyà mo pè ẹ̀yin ará ilé mi o ó lóun ti bá àwọn mùsùlùmí gbé àwọn mùsùlùmí tí ń wíyà àwọn wo nìyẹn o àwọn sábẹ́ ni ẹ mọ̀ fáwọn èdè ń yìí ó ní mo ti bá wọn lò ẹ sì mọ̀ bá tiri ọmọ ọmọ ọ̀dọ̀ àfa àwa zaidu àbẹ àfa àwa zaidu mùsùlùmí sábẹ́ wọ́n ń pè ní yẹ̀sáàrù hasanu basiri ọmọ ọmọ ọ̀dọ̀ ìyá wa umi salamata ni tí wọ́n ń pè yẹn ní kairọ́ obìnrin pé kódà ó rinlẹ̀ yìí pé alihasanu basiri a máa fa ọmú ìyá wa umi salama obìnrin pé àwọn ẹni dáadáa bẹ́ẹ̀ ni ni hasanu basiri bá gbé èpè mi ti bá wọn alimusulmi yanni asọ̀hábà mo ti bá wọn lò. mo wá rí i pé èèyàn kan nu wọn láyò síbí tílẹ̀ bá mọ́ báyìí yóò máa sọ pé yá àlè ìyá mo pa ẹ̀wọ̀n ara mi o yóò pè wọ́n lẹ́ẹ̀mejì yẹtí mọ̀kùn yẹtí mọ̀kùn ẹ̀rí kan gbà nẹ́bí yìí pọ̀ ọmọ yín mi o ara mi o. miskinakum miskinakum àwọn aláìní yín dọ́wọ́ yín o ẹ fún wọn o àwọn aláìní yín dọ́wọ́ yín o ẹ ta wọ́n lọ́rẹ o ya ahliya ya ahliya ẹ̀yin ará ilé mi o ẹ̀yin ará ilé o jarakum jarakum aládùúgbò yín dọ́wọ́ yín o aládùúgbò yín dọ́wọ́ yín o ni wa usri bi khiyarikum wa antum kulla yawmin tarizulun wípé àwọn ẹni ẹ̀sà yín wọ́n ti mú wọn lọ. ẹ̀yin sì ní lójoojúmọ́ lẹ́yìn yẹpẹrẹ àwọn ẹni ẹ̀sà ti ń lọ láàrin yín dípò kẹ́yìn náà tó máa níyìn kẹ́ máa gbà fún wọn ẹ̀yin yẹpẹrẹ ń gbogbo ìgbà ni o. wọ́n láǹfà yẹn wá sọ pé mi tún gbọ́ tó sọ pé wàyí dá ṣe dá rọ̀ àyítahu fásikọ́n yẹ̀tà àmọ́kù bíi ní alifan ìlànà mọ́ọ̀lẹ́hù kọ́ọ̀tàlàhù lọ́ọ̀ ó ní tọ́ bá tẹ̀ fẹ́ gan ọlọ́wọ́ padà rí ẹni tó ya pòkì tó ti jí dòun nù pòkì ẹ pé tí bá ń wọlé lọ báyà wọn bíi thirty thousand ni ó tún kó dání wọ́n máa ṣe fún un kí ló fà yẹn fún yẹn o bá àkàlà kọ̀ọ̀kọ̀ mi nà lọ́wọ́ bíi sámánì ànàzì ó fowó díẹ̀ ta ọ̀run rẹ̀ ni wọ́n ń ṣe wàá tún rí nù wọn o nínú àwọn ẹni tí sẹ́ńdé lẹ́yìn àwọn ẹni dáadáa tí wọ́n ti lọ yìí lọ́wọ́ ọyẹ kó ti ra ohun tó yẹ kó mójútó láre tó yẹ pé ẹnu ọ̀nà àti dání ló ló ló pakuru mọ́ láwa ìdọ̀ọ́láhùn mi nafsi kò sí nǹkan kan tí ń fún ní wáàsí lọ́dọ̀ ara rẹ̀ kò sì gba wáàsí lọ́dọ̀ àwọn èèyàn ọlọ́run kọ́ má jẹ́ káwọn àparun ọ. àgbẹ̀yẹ dábàá nù hadisi òun ni bí alhassan al-basri ó ní mo bá àsìkò kan tó ti pa àwọn mùsùlùmí wọ́n máa ń ṣe àwọn aráalé wọn lójú kòkòrò ìmọ̀ àmójútó ọmọ òrukàn àtàláìní àtàládùúgbò kódà nítorí máa ń ṣe wọ́n lọ́ṣọ̀ọ́ lórí ẹ̀ ìyẹn ni pé tí ó tún máa ṣe wọ́n lójú yọ máa yọ máa lójú kòkòrò lórí ẹ̀. lẹ́yìn ìgbà yẹn afáwọn alhassan basiri ó ní àsìkò kan nìyẹn tó ń rí àwọn ẹni dáadáa tí wọ́n máa ń ṣe fẹ́ wọ́n máa ń ṣe dáadáa sí aládùúgbò aráalé ọmọ òrukàn aláìní wọ́n dẹ̀ tún máa ń sèyàn lórí kòkòrò lórí ẹ̀ kó tó wá padà dé pásìkò kan tó wá padà dé ẹ wá wó gba ní sásìkò yẹ ẹ̀rí pé ó ti á burú nísìnyí ó ṣe yí pé àwọn èèyàn ti wá lẹ nínú ẹ̀sùn owó pọ̀ ṣùgbọ́n àwọn èèyàn yahoo ìwà àwọn èèyàn bàjẹ́ ọ̀wá sẹ́ni títara dáadáa ẹ̀sìn ń bẹ fún mọ́ àtàánú kò sí fún mọ́ lásìkò yìí níparí ṣùgbọ́n ká tó lọ ó ká máa gba wá sí lára ara wa ẹ̀rí páyà náà sọ pé wọ́n fi àǹfóṣìkún àtàlà tó ṣerú àwọn kan bẹ tó ṣe pé wọ́n ní pé wọn padà nímọ̀ gbogbo ata ní ọlọ́dà kan ajá yóò lò sí o. àwọn míì lágbára wọn padà dọ̀lẹ́ kẹ́yìn náà tọ́lọ́run bá ti wá ní kéèyàn padà ti fi ṣe dáadáa ó lè já àwọn ẹni téèyàn gbé nígbọ́n sókè yẹn ọlọ́run padà tó lóun sábàbí àti dìde yẹn ó bọ́ sí gbòǹgbà mi ká má rí wòye nípa ayé o ẹ̀rí pàfà yẹn nígbà tí wọ́n parí oníláwá ayíǹdọ́láhùn mi nẹ́fù kò gbá wáàsí lọ́dọ̀ ara rẹ̀ kò sì gbá wáàsí lára àwọn èèyàn ó sì kọ́kọ́ wọ àwọn ẹni tó ń ní kán kó jọ tó yẹ pé wọ́n padà ní mọ́ àtàwọn ẹni tó yẹ pé wọ́n nípò tí wọ́n ń ṣe ẹ̀sà fún tó ní pàwọn ẹni tó wà ń ṣe ẹ̀sà fún yẹn tí yẹn akẹ́dẹ́ wa lò dáadáa ẹni ó ní á ah, nígbà tí tó fi wà fẹ́ nìyẹn òun ló ṣe báyìí fún mi ọ̀dà báyìí nínú òmòjútó báyìí sọ àdìsí tí yọ kẹ́yìn tá a dùn bẹ́ẹ̀ insha Allah wọn ni àdìsí Musa náà. قال حدثنا سلام بن عبد المسيح عن عبد الله بن عبيد قال مثل ابن السيرين، عند يتيم قال تصنع بما ما تصنع بولدك اضربه ما تضرب ولدك فإليه wọn ni musa ọsọ fún ayikpe salam bin abi mutẹ ọlọwọ alátọdọ asumọ bin ọbẹyid ó ní mo sọ fún ibùnà sirin nínú àwọn tàbí ọhún ó ní ọmọ orúkọ kẹ ń bẹ lọ́dọ̀ mi wọn là fà wá sọ yìí pé isna abihi àwọn igbó àwọn ọmọ kí wà nẹ́bí yìí ẹ̀hàn pé ibùdó sì rí ni ó kéwọ́ lọ́dọ̀ àwọn sàbẹ̀ ni. ṣé bọ́ ọba ṣe máa ń ṣe sọmọ rẹ lúlù tó ọba ń lu ọmọ rẹ ni kọ́ máa ṣe kíni o kọ́ máa lò má jẹ́ ọ̀pọ̀ jù o sì gbọ́dọ̀ fílẹ̀ kọ́ wá gbọ́ kí wọ́n ní kí ló dé ah, bàbá rẹ̀ tó ti kú yìí náà ni. àgbáyé dábàá nu hadith eléyìí wọn ni pé ó gbin dandan fún mùsùlùmí kó sàmójútó ọmọ òrukàn bí ṣe mójútó ọmọ rẹ̀ àti pé tàbí àyíyù yìí rahimahullah ó ń ṣe ìtọ́sọ́nà fún al-mukallafin àwọn ẹni tá a gbé wọ̀kọ́ lọ́rùn tí wọ́n sì ní tí wọ́n lè fi tọ́jú ọmọ òrukàn kan tọ́jú ẹ̀ kí wọ́n dẹ̀ bá a lò ní ìbálò tí wọ́n bá wọn wọn lò á dùn báyìí inṣàlá láti lè máa falẹ̀ wọn fún ẹ̀ẹ́d eh, tó wáyé pa àwọn àbá fún ọlọ́dún ẹlòmíì wọ́n fẹ́ lọ́ọ́ mú ẹran ìgbà wà lè kí oúnjẹ ọjọ́ máa ti ń bọ̀ náà inṣàlá kásì má gbàgbé àwọn àdábòlì ẹ̀yìn àwọ̀ ẹ̀wọ̀n ká wẹ̀ jẹ̀nẹ́bà ní jẹ́bẹ̀ kásì ló lọ́fíńdà àtàjọ́ ọkùnrin lọ́fíńdà olóorun káwọn obìnrin wọn máa lò yìí tó lóorun wọn lè lò ní kọ́lọ̀ káwọn tọ́tọ́ bá da jù náà sọ wa kárìn lọ yín dì kí ọba jì èyí pé yín ó kù sọ́nà bá ti lọ kí yẹn rìn lọ ọ̀nà tí yẹn bá tọ̀ lọ kí yẹn máa ń tọ̀ bọ̀ ọ̀nà ìbá pé méjì. wọ́n máa lọ lari mórí òkè náà wọ́n máa lọ lọ ibi náà ni aago mẹ́rin ló ti kọjá yìí òde wọ́n máa lè kó nù ọ́n torí bọ́ sí ibi bá pé méjì bí a bá tọ̀ ká má tọ̀ bọ̀ ká sì létí ẹlòmíràn máa ti balabala lójú títì ẹ̀rí pé títì ti yàtọ̀ ń sìn gbogbo ẹlòmíì kódà ẹlòmíràn nílò ju wákàtí méjì lọ ohun tí ó sì dánwò kó tó di pé ó kó lù tó lágbára gan ọdún ìgbé láburú wá àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká sí wọ̀n tí wọ́n fi wọ́n bá rí i pé mansin rẹ tó ń gùn ọ̀hún fẹsẹ̀ halẹ̀ ni ọ̀yà lọ páàkì ẹ̀ wọ́n fi parí ẹ̀yìn tó a ṣe ọdún níwọ̀ntúnwọ̀nsì àwọn àtàwọn bá ní ẹran ilé àwọn àtàwọn àtẹ̀fẹ́ rà ká má pẹ̀rẹ̀ tó lábà wọn nǹkan dáa ní ká fi sin ọlọ́run àlèkùn mẹ́ta tá a bá ti pa tẹ́ ká sì jẹ́ kí wọ́n ti pẹ̀rẹ̀ lé ásílẹ̀ mọ́mú ó ti pa tẹ̀ ká tó pa tiwa ẹni bá ti kírun sílẹ̀ wọn wọn bá ti lẹ́rìn tí wọ́n pa tí wọ́n bá bá ti kírun yìí ká tó pa àlódìé ọ̀bẹ mọ́mú lè sílẹ̀ wọ́n bá sílẹ̀ tí wọ́n bá ti kírun tán láàánú lọ sí kíni o ẹ lọ pẹ̀rẹ̀ tiwa àlèkùn sọ́nà mẹ́ta ká jẹ̀dá kan kátọ́jú dákan pamọ́ kádẹ́fì dákan ọba sì rí i pé rò pọ̀ wọn ò sí ní máa fún ọ lépè ọlọ́run jọ padà rówó ẹran ẹ̀mí lẹ́yìn léyà kúkú há gbogbo ẹ̀yẹ́ yẹn táwọn yìí pọ́dún ló dé láǹṣe ọlọ́pàá kan tí ó mú wa òsì ọba àgbo rẹ ọba àga tó lé há gbogbo ẹ̀ sínú lọ́jọ́ dùn síra wọn fẹ́ àdájì ẹran ẹ̀dùn wọn fún mi tẹ́rẹ̀ kọ́lọ́wọ́n ọba àlekè ọlá kọ́gbà lẹ́sìn fún wa. nígbà wa tí a bá ń gbé sáìdì gbégi àlọ́nà ìlàjọ níbi tí wọ́n gbádùn kúkúrú àti ṣíríkù bẹ́ẹ̀ àwọn àlọ́nà ẹ̀bẹ̀ agbìyànjú afẹ́ ṣe sọ́lá níbẹ̀ àtàwọn àwọn àǹtòsí ibẹ̀ káwá bẹ́ẹ̀ láago mẹ́jọ kún ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún òun láàgbé òun dúró torí ìròyìn ìdì kìí ṣe ohun tó yẹ kó pẹ́ àgbà jùlọ ọdún léyà torí ta bá pẹrẹ léyà tán àbẹ ta bá kírun ìdì tán ta pẹrẹ tán ni wọ́n fẹ́ kí àwọn àlọ́sọ yìí dìda láago méjìlá àbáláago mọ́kànlá ọlọ́run ajá orógbó gbé yẹn ló tòtòrí bẹ́ẹ̀ táago mẹ́jọ bá ti kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú òkú ọlọ́run agbẹ̀rún tó tọ̀ àtàbá sì fẹ́ wá bẹ́ẹ̀ náà nígbèkì níbi sùkúù kábà ń pè ní unique níbi grammar school yẹn ẹ̀rì kó di ìlú náà ni ó di ìlú ó di ìlú bẹ́ẹ̀ nílé hmm, parí sí inṣàlá bẹ́ẹ̀ nílé parí sí.

àfa ẹ̀ ní ẹlẹ́à nígbà tí wọ́n ti wà kéke ilé ìmọ̀ ẹlẹ́à kí ni. kéèyàn má jọ yóò sì mọ ọmọ náà ni lè fẹ́lẹ́ àti èèyàn tètè. Yeah àgbẹ̀fẹ̀rọ ẹgbẹ́ òsì lèyàn fi lélẹ̀ ní àwọn akọ̀yọ́ ẹ̀dá kíbla báwọn afáwọn ti máa ń sọ nìyẹn kọ́lọ́n kọ́ bá ní kẹwọn àtàwọn tó ti wà láyé kọ́lọ́n kọ́ bá ní sọ tọ́ba dẹ̀ jẹ́ra kún mi wọ́n fẹ́ kẹ́ gún akọ́pá ẹ̀ tí ò sí ká ẹ̀ so. Now, àtẹ̀yìn náà fọlọ́n jẹ́ àjọ pẹ́ lórí ẹ̀sìn ọlọ́run. ó di yé dáadáa wàláhì wàláhì ó di yé ọlọ́run kọ́ ọlọ́run kọ́ bá ń fọrún kí aláàjì abdulmahin hamadu ọlọ́run kọ́ bá ní kẹ́ a ní sẹ̀sẹ̀ kúrò náà ti dọ́dọ̀ wọn. ìgbà tí mo mú ọmọ mi lọ sí sùkú wọn ní àǹjáínà wọn bá láwọn fẹ́ pé pàdé òbí wọn bá ríra mi àtàlájà abdulmahin bóyá tẹnìkan gbogbo ẹ bá jẹ́ òbí nígbà táwọn obìnrin mo ti fẹ́ lè máa sun ṣé bàbá ọmọ wọn tẹ̀ láwọn ní ni fáwọn ọ̀lọ́kọ. ok wọn ni wọn ẹ ẹ gba wọn bàbá ọmọ yìí wá kí ló ṣe aláàjì bàbá ọmọ la ní ọ̀sọ́kọ̀ wọn fẹ́ lè máa sọ ẹ̀fún nítorí ẹ̀ mo fi padà sí mi pé tí wọ́n ń pàdé òun bí yòówù tí wọ́n rí kí wọ́n pè ní yọjú bẹ̀ mọ́ pé gbogbo ìgbà yóò tọ́ ọba jókòó báyà àárín obìnrin lọ́ọ̀bà rẹ̀ bó jókòó ọ̀lẹ́ àwọn ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í sọmọ orúkọ ẹ̀sìn yẹn bá kí yẹn lọ sí wá àti fẹ́ni yẹn ṣùgbọ́n tí ọba gbọ́ tọ́ba ti fẹ́ sọmọ ẹ̀ dọmọlọ́mọ kí yẹn gbìyànjú lórí ẹ̀ so ti yẹn sìn wàláhì irun wọn bẹ́ẹ̀ tó tán gàkíá kì í sọmọ òrukàn láàpè ṣùgbọ́n kí yẹn gbà pé tó ẹni tí ò lẹ́ni tí ó mójútó ni so ti yẹn sìn kì í sọmọ òrukàn fún tí yẹn bá lè ṣe ní gbìyànjú tí ò ní di pé sí nǹkan ẹ̀mí wà bẹ́ẹ̀ kì í wọn bá nìyẹn ti yé kéèyàn gbìyànjú lórí ẹnìyàn. ẹ wọn fẹ́ kéèyàn lẹ́kọ̀ọ́ ni ẹ ọ wà kéde ọ̀rọ̀ súnà orin ni ọ wà ló bá kí òsákí tán pẹ̀lẹ́ ìsàlẹyẹ ti mọlẹbi ọdìmọta wa nídùú.

ṣùgbọ́n obìnrin gan ni ṣẹ̀rí àdàkọ ṣùgbọ́n kí lọkùnrin náà rẹ̀ fi ṣe láàdìrí ṣé ìmọ̀ ń pa tọkùnrin náà títọkùnrin wà ń bẹ̀ wọ́n lè mutafallijaati náà ní máa ń bẹ̀mẹ̀ àwọn náà wọ́n sì máa ń fi eyín tọkùnrin wọ́n lòun náà ti bọ́ sínú lánà nìyẹn gẹ́gẹ́ bíi tóní fi irun dé ẹ wọ́n pa sínú ọkùnrin tó ń fi irun kúrun sí. wàhálà ẹ a ti sọ pé ẹni tí bàbá bá kú nìkan ni yes tọ́ba yìí pé ìyá ló kú kì í sọ ọmọ òrukàn lórí bàbá yẹn lálákòóso. سبحانك اللهم وبحمدك